دورا وهو الذي خلق من فجعله مثلا وصفا وكان ربك قديرا ويعبدون من دون الله ما لا ينفع ينفعهم ولا يضرهم وكان الكافر على ربه ظهيرا وما أرسلناك إلا مبشرا ونذيرا قل ما أسألكم عليه من أجر إلا من شاء يتخذ إلى ربه إلا من شاء يتخذ إلى ربه سبيلا وتوكل على الحي الذي لا يموت وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده وكفى به بذنوب عباده خبيرا أعوذ بالله من الشيطان الرجيم إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مجيل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب شرى لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم وقال الذين كفروا لولا أنزل عليه قرآنا جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا أعوذ بالله من الشيطان الرجيم وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة وقالوا ما لي هذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا لولا أنزل إليه ملك فيكون معه نذيرا وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا أو يلقى إليه كنز أو تكون له جنة تأكل منها وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا Adọ́pọ̀ اللَّهُ Allah Subhanahu wa ta'ala, àti ó kọ́lárù tó ní kí a máa ṣẹ́kù dòní, kò náà lọba tí ó wù láìkó àtàrà ẹ̀, kò ní ká máa bẹ lórí dáadáa. Ìfẹ́ lórí dáadáa wa èyí tó gba jùlọ bẹ́ẹ̀ ni pé ó ṣe wa kò ní Mùsùlùmí. Ọjọ́ Allah subhanahu wa ta'ala àwọn orí ìjọ mọ́tàlékún rẹ̀ fún ọlọ́run. Àwa bẹ̀ẹ́ tálékún rẹ̀ mọ́jọ́ ọbàjẹ́ kan kan ọlọ́run. ọlọ́run àwa bẹ gbogbo ètò ṣe fún anú dára èyí táàmà èyí táàmà èyí tó hàn àbẹ́ ètò pamọ́ àbẹ̀ fójú ọmọdé ọba jẹ́ kọ̀ọ̀kan ọlọ́run àyíká lára wa ní àbẹ́ lára wọn káàdì jọ bẹ lára ẹbí lára ara àbẹ̀ mọ́ṣà lẹ́kọ̀ọ́ rẹ̀ fún ọlọ́run atọ́rọ àlékún ìkẹ́ àlékún rẹ̀ fún ẹnẹ́bọ̀ Muhammad àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo olùtẹ̀lú tó kọ́nà rẹ̀ kálíkì amòfìdé abìmọ́ṣà lékún dáadáa wa kí Jami Quranic Society eléyìí tí ó máa ń kalẹ̀ láàyè eléyìí tọ́lọ́ sábàbí mọ́dún wọn ládàá rẹ̀ ọlọ́run àwọn mọ́dún wọn ládàá rẹ̀ ọlọ́run àwọn tí wọ́n kílẹ̀ àwọn tí wọ́n mójútó àti wọn ò sí máa Kọ́dà àwọn tí wọ́n bí àwọn tí wọ́n tilẹ̀ ní Mùsùlùmí lọ́kùnrin lóbìnrin àbẹ̀ mọ́tàkà àlékún àforíjì fún fi wọn. Àwa náà táwa náà ní kíkọ́ bẹ̀rẹ̀ dada lórí ẹ̀ wọn lágbára rẹ̀ ọlọ́run. Ọlọ́run ti méjì ní eléyìí tó dòkó oṣù kọkànlá ọdún ọdún ogójì ó lé méje. tó túmọ̀ sí pé tọ́lá wo àárín àwa seventeen òṣogúnjọ́ láàbí aláàkójọ mọ́tàjọba aláyé ọlọ́run ìdòlà àbá ha kò sẹ́yìn tí ìdínàwó abẹ̀ẹ́nú ànà rẹ̀ ọlọ́run ìnáwó yẹ kọ́ ní pàtàkì lọ́pọ̀ wa

Kùránì ó lẹ̀ ṣe dédé wà kọ́lú, ó ṣe dédé wà kọ́lú mẹ́lì ara Rọ̀súl. Ìyẹn túnmọ̀ sí pé súra yìí a pè ní tí ọba Allah kọ́dàrù, tí wọ́n pè ní súra tó Furqan, àṣàlàyé yìí tó wa lórí ẹ̀. Ìyẹn ni pé al ó jẹ́ orúkọ kan nínú orúkọ tí al jẹ́. Al-Qur'an, ó jẹ́ orúkọ kan nínú orúkọ láti júwé ìròyìn tó ń ṣe òpinya láàrin òdodo àti irọ́. àbí Allah subhanahu wa ta'ala àtẹ̀mí àtẹ̀yìn mọ́tà ẹ wá rinlẹ̀ sórí òdodo. ndị túmọ̀ sí pé tí ẹ bá sọ pé ọlọ́run papọ̀ tàwa náà ẹ pákòjá máa wá máwọn ẹni òdodo ẹ Islam tí ọ̀pá ti kúrò lórí ẹ orí bolówó ẹ orí òdodo. tòtórí pé òdodo pé méjì ẹ má dá ọ̀tẹ̀ rárá wípé àbí lọ́pọ̀ ọba tó dá wa ó níjọ́ tó ń ti dá ayé ń tó mọ̀ sí lẹ́sìn tá a lè gbà lòsẹ̀ ní ayé tá àgbàjọ́ kan fún náà ní Islam ọ̀jẹ̀ tó bá kàlẹ́ fún wa wa ní a dúró náà keje nígbà tí ó ń sọrú àwọn oníranran ìṣesí ìbálò àtàwọn ọ̀rọ̀ aburú tí wọ́n sọ wa eléyìí tó jẹ́ pé ìsọ bẹ́yẹn ó pé kí wọ́n sọ bẹ́ẹ̀ fáwọn tán bá fẹ́ jíṣẹ́ òjíṣẹ́ ọlọ́run. Kò yẹn láti mọ̀ wípé ẹ̀sìn ọba dẹ́dà fi rán ànẹ́bùwà Mùhàmmad sí wa, kìí sẹ̀sì kan tó gbé àgbà ayé lójú àbí tó gbé lérí. Láti wá sọ pé mẹ́ṣọ̀ láti máa mẹ́ṣọ̀ rẹ̀ pé alágbájá ẹni rẹ̀ ní, ọ̀gbájá ló wà ní ẹ̀sìn ẹ̀rí ilé rẹ̀ ti pọ̀ ẹ̀rí tó wà lù ní lò ó túmọ̀ sí láti pẹ́tipẹ́ lọ́pọ̀lọ́ àwọn èèyàn ti kọ̀rọ̀ ìyẹn pé wọ́n wò pé tábà sọ pé lágbájá ẹni ọlọ́run ni àwọn tí wọ́n yàn sọ̀rọ̀ rí bẹ́ẹ̀ kò dẹ̀ rí bẹ́ẹ̀ measurement yẹn ọ̀dà olówà ọ̀dà ọ̀la kò sí lọ́dọ̀ èèyàn ẹ má fọ̀rọ̀ ayé ẹ má fi wọn talẹ̀ ní ọlọ́run ọ̀rọ̀ ayé kọ́ láti wọn. àwọn olùmọ́mọ́ sọ fún wa yí pé ẹ̀sìn tọ́ba adẹ́dà ní ká sin òun kò sọ pé bàbá ti ń sẹ́sìn gbogbo táǹfẹ́ náà ọ̀rọ̀ ayé wọ́n ti kí ni òkòlè wa lọ́wọ́ ẹ̀sìn ó bẹ̀ jẹ́ ojúṣe kan láàrin àwa àtọ́lọ́dọ́dọ́ kí ni àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n bí ma arínú wọn tí wọ́n kọ́lé rẹpẹtẹ ìyẹn ò mú wọn kúrò láì kí ni láì jẹ́ ọlọ́run ara àti tí ni wọ́n fi bá ànábì Muhammadu lọ aláàbí sọ pé wà kọ́ kí ló ń ṣe ẹni tó ń pèrè lójíṣẹ́ yìí ìyá kùlù tọ̀hám irú oúnjẹ káńjẹ lòun náà ń jẹ ó yẹ kó lè rí bẹ́ẹ̀ ó yẹ kó mi pẹ́sà oúnjẹ kíkú ó tiẹ̀ má jẹun rárá. Wọ̀nyẹ́mísì ibi lásán. Òun náà tún wá ń gbìyànjú láti kóró ayé jọ, ó ń lọ ń bọ̀ nínú ọjà wa. Kò yẹ kó lè bá wa mẹ́jà, kò yẹ kó lè ṣiṣẹ́ kankan. لولا أنزل إليه ملك فيكون معه نذيرا. Akọ̀kọ̀ yóò máa jẹ́ oúnjẹ wa, yóò wá máa bá wa tajà, yóò máa bá wa ná, òun náà máa tà, yóò máa rà. Ó yẹ kárí màláìkà kan pẹ̀lú rẹ̀ tí ó máa sọ̀pọ̀tì rẹ̀ lórí iṣẹ́ tí ń ṣe yìí. Fọyàkùn màláìkà wọn máa gbẹnu rẹ̀ sọ, rẹ̀ báyìí. Àwọn èèyàn èèyàn ló jà mọ̀ pé á ló sọ. Àwọn olùmọ̀ ilẹ̀ yìí kan lórí àwọn ọkùnrin láwùn Ìyẹ̀ wà lè ṣẹlẹ̀ yóò kọ ilé ìkàndùn. Ó jẹ́ wípé ọlọ́wọ́ kún lọ́rọ̀ ayé ọ̀pẹ ọ̀rọ̀. Alkens, olóńpè ní Peter Fiyan ní Peter Tank àbóní dẹ́pọ́sìtì ah, kan tọwọ́ owó kan lẹ́yìn owó kan wọ́ bẹ̀. nígbà mí ṣe àìsẹ́mí john kò sí báńkì ó lè yẹn máa no, yóò máa kówó sílé. bẹ́ẹ̀ bá ti lọ́rùn ọrọ̀ oko ó kó mi sílé ó ké kò sílé kí lànà ẹ̀sìn ọ̀rọ̀ gbà ẹ̀ bá gbé sọ rẹ̀. ìyẹn ni pé ó yẹ kó ní sàn kan yóò fa èrè yìí kan zòm. ó ní pẹpẹ ọ̀rọ̀ kan spẹ́ṣálì tí ó máa wà tí ò ní ṣiṣẹ́. àwọn ọ̀nà òun náà lẹ́rù àwọn ọ̀nà òun náà lẹ́rù Tí ò bá lè jẹ́ bẹ́ẹ̀ àti kó lọ́gbà oko kan kún náà láwùjọ náà. Afẹ́ kó jẹ́ bí ó ní sẹ́pẹ̀tì ọgbà oko tí ó yàtọ̀ sí káwà náà. Ìyẹn ní káwà ọgbà oko yẹn gbogbo kan ní wà bẹ́ẹ̀ tí ó yàtọ̀ sí gbogbo àwọn èèyàn. Ó jẹ́ pé kò ní bùkátà láti sọ pé mo fẹ́ lọ ra mo fẹ́ lọ wá níbì kan. Ìyẹn ó ti wà sẹ́pẹ̀ pẹ̀lú rẹ̀. Wọ́n تتبعون إلا رجلا مسحورا àwọn tí wọ́n fi èrò mẹ́fà yìí èrò rí mẹ́fà yìí wọ́n fi tẹ́ láti dìbọ́ǹkì personality àmẹ́bà àti iṣẹ́ tọ́lọ̀ gbẹ́ra ẹwọ gbogbo ó yẹ kí kò yẹ kó bá wa jẹun kò yẹ kó bá wa mú kò yẹ kó bá wa nájà kò yẹ kó lọ́gbọ̀ òkú tiẹ̀ kò yẹ kí owó níbi ìfẹ́fẹ́ ti máa kówó lábẹ́ ilé máa náwó abẹ́ àwọn báwo ni wọ́n ti máa sọ pẹ̀lú àwọn àfáà wọ́n fẹ́ kó bá àwọn àfáà ni o ọ̀gbọ́n àìwọ́n fẹ́ ni àfáà gbọ́dọ̀ ṣiṣẹ́ àfáà kí ni ó gbọ́dọ̀ ṣe àtà àfáà ni wọ́n owó owó lọ́nà wo ọ̀nà aláàlí àfáà wọn ni ó dáwà fún òṣèlú àmọ́ gbogbo àwọn àfáà ìṣáájú lọ́jọ́ àwọn àfáà alùsùn náà jàmáà gbogbo wọn ni wọ́n kò sí lòdì ní sàlámù ó wà lóyún máa tata lóyún máa segin ni tí ó máa tata gbogbo tí ó máa rí bàbá tó wọn ni wọn tó ní fún lówó máa kọ́má kún lówó kó má tẹ̀ máa rówó tiẹ̀ kó má ti rówó tiẹ̀ ó bù ṣe ọ̀kan wà náà fún àwọn mọ̀sọ́fà Ismail ló pa fún àwọn tó kọ́ àǹtẹ̀ sí nàìjíríà ọdún kejì àwọ̀ jámíà wọ́n máa ń sọ fún wa wípé ẹni tó jẹ́ òṣèlú òun ò specialize kankan lórí ọjà orí tẹ̀síìlì àwọn nígbà táwọn lọ sí máa ń lákàtọ̀ sọ̀rọ̀ déyà ọ̀bà apá kan táwọn gbọ́ wípé táwọn bá lásìkò yẹn tẹ́lú mọ tẹ̀síìlì padà ní sọ̀rọ̀ déyà ìgbà táwọn ó débẹ̀ ẹnjìníà ni. Bàbá wọn náà wà ní wọn ni à ẹni ní ń tún yín dé bóòtù nǹkan kan ipá wo rà àti ó parí síndì rẹ lọ gba láàyè rẹ. láì jẹ́ pé wọ́n sọ fún tẹ́lẹ̀ ó nígbà tó tẹ́kùrá àwọn pàdé kò sáàzì làwọn pé àwọn táwọn ò tẹ̀ ṣe nǹkan mí ìmọ̀ pẹ́pẹ́ lẹ́kṣọ́rà làwọn eléyìí òkè ṣe lẹ́kṣọ́rà tó túmọ̀ sí wípé àwọn tó bá fẹ́ jẹ́ ẹni ẹ̀sìn olùpèpè sójú ọ̀nà ẹ̀sìn àti káwọ́nà kan àti kejì láti lọ jẹ tá a bá wá bá wa níbi ìkẹta àti ń tà tá a ti ń rà ẹ dàpẹ́ mọ́ pẹ̀lú ilé mọ́ ilé wa mọ́ ṣe àpá àkílẹ̀ náà wá ná ọjà àti ní ìkẹta kí n bá rọ́wọ́ ní ìsìnkí lọ kẹ́ran wá láti ilẹ̀ Haúsá ó ti yé tó fún wọn máa pàkí láwọn yóò sọ. so ajá ń gbé àwọn èèyàn lẹ́jọ́ àwọn àpò ọmọ ẹ̀jẹ̀jẹ̀ kújẹ òye ká mú wa àwọn ìyàwó owó obìnrin nìkan mo máa gbọ́ bóyá owó kan mo máa ràn án bóyá owó kó tètè sọ̀rọ̀. Afẹ́yìn ìṣú ọmọ yìí ló de afẹ́yìn ìṣú owó insurance àmọ́ insurance ti kọ́tẹ̀ wo ló ń ṣe insurance yẹn. Ètí sọ́pàá ní fẹ́ sọ àwọn àbáàdì ni. Àwọn ní ká bẹ ọlọ́run fún ara wa. Àwọn ọlọ́mọ kéèrè mò ń sọ ìsọ̀rọ̀ àgbà fún àwa o. Àwọn ọlọ́mọ kéèrè táwa sì tún lókun. Àwọn ní ká lọ múra ṣiṣẹ́ wa. Bàbá fẹ́ tó dòkó lẹ́gbẹ̀ẹ́ ní Tàfínẹ́ntì. Ẹni bá bẹ́ẹ̀ Tàfínẹ́ntì ò kàn sí. Àti mọ́sálásì yẹn lè poló. Ó ti wà àwọn kàkàsì máa ń pàtẹ́ wàhálà dáadáa. وقال الظالمون إن تتبعون إلا رجلا مسحورا وقال الظالمون Nígbà tí ọmọ wọ́n lọ yẹn lọ, ẹwà wo Allah subhanahu wa ta'ala, nígbà gbogbo ò jẹ́, tí ò tí àwọn èèyàn wọ́n wá sọ wípé ẹ̀ bá sọ yìí, ẹ̀ mọ̀ pé ní ń ṣe ni. رجلا مسحورا طبعا ليه هو مسحور اما مسحورا عقلا او مسحور جسما ẹni tí ìdán tàlámù ẹ̀rí ọ̀rọ̀ rẹ̀ ń pàṣẹ ẹ̀mà kí wọ́n ti parí ẹ̀ tí a fẹ́ sí sọ iná gbogbo ìlọ́dá rẹ̀ ìjẹun rẹ̀ ọ̀rọ̀ ìpàṣẹ ọ̀rọ̀ tó kàn bá wa sọ fọ́dà ó tún kún wa níjọ́ tí Umar ọmọ kàtọ́lù rọ́bì aláàáyù tó lọ sínú ọjà Medina súpò kátà a wá bá wọn tí wọ́n gba gààrí kalẹ̀ báyìí tó wá tọwọ́ bàdẹ̀ nígbà tí a fẹ́ yẹ gààrí wò átà tọwọ́ bọ̀ wá tọwọ́ bọ̀ báyìí ó wá rí ewó ẹni tó fẹ́ ní ní ń ọjọ́ àwọn èèyàn mọ̀ pé tútù ní ojú mo ṣe nínú ẹwọ báwọn èèyàn ṣe máa ṣe tí wọ́n lẹ́fẹ́ rẹ̀yọ ẹ̀wọ̀ olóyin ní ìsìn ìrọ̀lẹ́ pápẹ́ o wọ́n wá da oríṣiríṣi papọ̀ kí ni olóyin ní tọ́ máa rà téléfò ní tó bá wù ẹ́ ìtumọ̀ ẹni wípé wọ́n wá sòfin pé gbogbo ẹni tí ò bá ní mọ̀ nípa ìdájọ́ títà rírà ní Islam tó mọ̀ wọ́n mẹ́ta wọn ẹni tí ò bá nímọ̀ ní kékeré o títà rírà fíkìwù àgbẹ̀rẹ̀ òṣèrà kó má wọnà ọjà wọn. nítorí àwùjọ wọn ti gba ju tiwa lọ ó ní pé ọ̀pọ̀ tẹ́ẹ̀bà ní ọjà lọ́dọ̀ wọn àfáà ni wọn ọkùnrin sì ni wọn. ẹgbẹ́ ní pọ́kùnrin ó tẹ́ kó bá ọjà àwọn obìnrin ò ní gbà. a ti wà nù pátọ̀ tó ń kó bá ọrọ̀ ajé ilẹ̀ ìsàlẹ̀ ń bí lókè náà ó rọjú. orílẹ̀-èdè àwùjọ ọkùnrin ló gba gbogbo ọ̀pọ̀ Ọkọ̀ bá rọrùn tí ó ti kí ni ó ra rú ọwọ́ kábẹ́kìlá ọwọ́ ọkùnrin. Àta gbogbo kan. Nígbà àwọn obìnrin wa tó gbàgbé tẹ̀yàn bá dówó ní fọ́ọ̀bù ara ta lọ́dọ̀ àwùsá yóò pọ̀. Ó yọ fún ẹgbẹ́ mú sí ilé wọ́ọ̀rù ọkùnrin máa mú sí ẹ̀yẹ́ dán wò tán. Ẹ rí pé ẹ mú kankan lẹ́ẹ̀lẹ́ pẹ̀lú ara yín. Ṣé àwùsá ọ̀nà èmi wọ́n ti là béèrè mi àwọn àkàgbé ọjà náà ààbùn sí àrámù ni tó bá fi sí fún ọ nílò fún ara rẹ̀ àmẹ́rẹ̀ mi kí náà pèlé mi ọwọ́ kan ọwọ́ fi sí ọwọ́ kan ọwọ́ ní àwùjọ lápapọ̀ làbá wà ní ọwọ́ mẹ́ta ní ó fi sí àwùjọ bẹ́ẹ̀ ni tó bá ti sá tẹ̀ ó ti lọ Nígbà tí gbogbo yẹn ò jẹ́, wọ́n ni wà kọ́ lọ́gbọ̀ọ́. Ọ̀rọ̀ lọ́gbọ̀ọ́ ni bùrú ẹ̀ تتبعون إلا رجلا مسحورا ìyẹn pé ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́wọ̀ yé wa máa wọ́n wá kọ̀kúrúdì pé ẹni yìí nǹkan ṣe ó yóò kù káàkà káwọn lọ gbé bá dókítà kan ó dà pé àtàsí ń dà láàmú mẹ́sàn-án nítorí òṣèṣe ajẹ́pẹ́ kò fẹ́ sí ran ìtànàmọ́ tí wọ́n ti máa nẹ́gbọ́ Muhammad wà kọ́ọ̀lù sa irun kẹ̀dá wọ́n pè ní òpè náà onírọ́ wà kọ́ọ̀lù sa ọ̀pọ̀lù mẹ̀jìnnún wàzújì nǹkan sọpọlọ rẹ rọ́jùlá mẹ́sọ̀fọ́ ó dá abẹ́ni tí nǹkan bà lọ́pọlọ abẹ́ni tó rẹ̀ ló mú rand ó fẹ́yàwó ó bímọ ó fọmọ lọ́kọ ó fọmọ tiẹ̀ náà ẹni tó wà mẹ́sọ̀fọ́ rò ní انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا الله سبحانه وتعالى ó ní gbogbo tí wọ́n ṣe yẹn ọmọ àwọn abẹ́gbẹ́ omi tútù sẹ́mi àbẹ́bọ̀ Muhammad àtàwọn olùkọ́ òdodo àti gbogbo ẹni tí wọ́n ní sọ́n kárẹ́ o kò sí lára wọn àpá àwọn èèyàn mọ́bò mí kan máa ń tẹnubọ̀ kọjá àrọ́ọ̀dì àwọn ẹni ọlọ́run ilé wọn wọ́n tẹnubọlé wọn bó làwọn àpá ṣe ń jẹ ńlé wọn bó ni wọ́n ṣe ń ṣe bó ni wọ́n ṣe ń mú sọkùn tí ó dà káwọn èèyàn for personality inú ilé wọn là ń pọ̀ nọ́bọ̀ yẹn so èèyàn gbọ́dọ̀ dín kó àwọn nínú jẹ́ torí kẹ́ni tó lóore jùlọ láyé ẹni tó lọ́rùn rántí gbogbo ayé wọ́n sọ tó burú كيف ضربوا لك الأمثال كيف ضربوا لك الأمثال oríṣiríṣi nǹkan fi ẹwé àbí òjúwé ìfẹ́ni oríṣiríṣi ضربوا لك الأمثال wà wọ́n àpèjúwe tó mú wá nípa rẹ̀ mọ́dáwọ̀ ìtumọ̀ ẹni pé mọ́dáwọ̀ ara ọ̀nà tí wọ́n sì ó ní òdiwọ́n lè mọ àtò kí ni ká sọ pé ṣe gan. ẹ̀yin lẹ sọ pé kí màlẹ́kọ̀ máa bẹ pẹ̀lú rẹ̀ ẹ̀yin lẹ ní pé nípa pé ọ̀rọ̀ ó bá tún lọ́wọ́ jù kí lẹ sọ. ànábì Suleiman alayhi salam pẹ̀lú bó ṣe lo àwọn àlìjẹ̀nù tó tó ní pẹ̀pẹ̀ ọ̀rọ̀ ọ̀la náà báríkà kí làwọn èèyàn kan wọ́n ní bẹ́ẹ̀ sí tó kò sẹ́ni kó náà jẹ́ ọlọ́lá àtúwọ̀n àti bàbá rẹ̀ mẹ́tẹ̀ lọ́lá tó àwọn yẹn tó sọ pa wọn. ìgbà ah, Suleiman abẹ́ àdá tó jòkó sí ọ̀gá àtàn ilẹ̀ làṣírí rẹ̀ wà tí bí ń darí àwọn èèyàn. lábẹ́ ọba dára ló bẹ̀ ṣe ọlá fún Suleiman. ó rọ àwọn àlejànú fún ẹ wú olú odò lọ wọn lọ ń kó wà lúùlù àti góòdù wá fún pé ọ̀làmẹ́jọ́ lòwó tó. àbùsí tó fẹ́ ṣe fún àmàlẹ́kọ̀ọ́ àwọn àlejànú ò

Bẹ́ẹ̀ ọ̀pá ti ṣe ìsìláàmù kò lé dé kí ni kò lè bí ẹ̀sẹ̀ ara yìí. Ọ̀pọ̀lú bàrá rẹ̀ ṣàfihàn ṣàfihàn. Ọ̀nù wọ́n ti tẹ̀ lójú ọ̀nà títí tọ́lọ́n sàlárẹ̀ ṣàfihàn ṣàfihàn. Ìyẹn ni ò jẹ́ wọ́n lè ní ìsàpá láti mọ̀nà lọ síbi òdodo. Káàpọ̀ pé wọ́n tẹ̀lé tọ́lọ́n sọ̀kalẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ pé òjíṣẹ́ ọlọ́gbó ṣe rí mi. Ọ̀nà wo wọ́n fi ṣìnà. Ìyẹn ni pé wọn ò ó kílèmù fáàmù òṣìṣẹ́ lòun náà bọ́ọ̀lù àwọn tó ṣáájú rẹ̀ ṣe rí fáàrí mẹ́rin tí ìtajà nù wọn. Jíjẹ́ sọ ọmọ Màríà ti gbé ìmọ̀ bárakàlá ọ̀bí. Jíjẹ́ sọ ọmọ Màríà ti rí ìmọ̀ tẹ́ẹ̀pù lẹ́mìí mímá àtọwọ́ àti ìyá rẹ̀ tó dóná dòdò kọ́rí màláìka káánà ya kò lẹ́nu kọ́ àwọn méjèèjì wọ́n ṣe kí ni wọ́n jẹun jésù ṣe kí ni ẹbí ń pa obi ń pa ẹ̀sùn pé ọlọ́run ṣe kí ni máa rọ góòlù ọgbà ìjọ táwọn àpòsù rẹ̀ àwọn àwárí yìí tí wọ́n bí pípọ́ sọ pépò oúnjẹ kalẹ̀ ó sọ fún ọ kí ni ń ṣe yín kí ni ẹlọ́run kó sọ kalẹ̀ kọ́ ni wàhálà àmọ́ tí n bá sọ̀kalẹ̀ tí àbá nígbàgbọ́ lórí ẹ̀ ìyá ò jẹyìn tí ó jẹyìn lárí lórí rẹ̀ torí pé ó kú tó sọ fún wọn nípa rẹ̀ sí pé ẹ máa jẹ on normal circumstances wọ́n máa ṣe máa fún yẹn jẹ kí ẹ máa ṣiṣẹ́ ni ẹ máa jẹ ẹ má bẹ̀rẹ̀ kí lọ́wọ́ ṣe kí ni kòrò góòlù kíkẹ́ fún oúnjẹ bá ìkọ́lẹ̀ ẹ̀ bá ìgbà ọlọ́wọ́ ṣe kí أنزل علينا مائدة من السماء تقول لنا عيدا Ọba o ni, salam, awáwáwà ajẹ́rí pé nígbà tí wọn ò ti lè wádìí àwọn tó lọ pé ẹjẹ́ wá nínú ìtàn àwọn ènìyàn àwọn tó ṣáájú tẹ́pẹ̀rẹ̀ àwọn lójíṣẹ́ kí ni factors wọn kí ni ròyìn tá a lè rí lára wọn irú báwo ni wọ́n ṣe rí kí wọ́n fẹ́yàwó ṣé wọ́n bímọ ṣé wọ́n ṣiṣẹ́ ṣé wọ́n ṣòwò ṣàárọ̀ lówó nínú wọn. ọmọ kàfẹ́ àbẹ́bí ṣọ́ كما لا تبخذوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ẹjọ́ ẹ má ẹ má ẹ má ẹ má dàbí àwọn èèyàn oṣù wọn tẹ́ fi wọn sí kí ni ìkẹ́ máa lò. ànábì Tí wọ́n bá kí lè tẹ̀ lójú pọ̀nà àwọn tó ṣáájú, tí wọ́n wá nímọ̀ nípa àwọn òṣìṣẹ́ ọlọ́run tó ṣáájú, àjẹ́jẹ́ láyé ẹ̀tí ṣúnà tẹ̀lé ìlà. Wọ́n ò lè mọ̀nà láti rí òdodo tẹ̀lé pé wọ́n tẹ̀lé. Bàbá wa tẹ́lẹ̀ ní ẹ̀ṣẹ́ àjà جنات تجري من تحتها الأنهار ويجعل لك قصورا تبارك الذي har ka rike da surai abba tabaraka rabbil alamin àwọn ìtumọ̀ tabaraka omi tí tóbi rẹ̀ ẹni tó rẹ̀ pọ̀ lọ́wọ́ ẹ̀ ọ̀bọ̀ oníbùkún ọ̀pọ̀ gíní ọlọ́pọ̀lọpọ̀ ìbùkún ó wá kiri ẹ̀ kí ni wọ́n ṣe wọ́n náà àbárọ̀kẹ̀lẹ́bì mọ́tàlá tí tóbi rẹ̀ alẹ́bì ọba tó ti pé Ṣáàrẹ̀lá kàkẹ́rẹ̀ mìírànlì kẹjẹ̀ náà. Ọ̀pàá kẹta ó ti wulẹ̀ fún wọn ní tó lóore ju tí wọ́n sọ yẹ lọ ìyẹn pé wọ́n rọ̀ lọ́rùn láti pé kó fún ẹ ní ọgbà oko wọ́n rọ̀ ẹ lọ́rùn láti pé kó kọ́lé ńlá fún ẹ káyọ̀ omi ìgbàlè láyé ẹ̀wà ẹ̀ ó rọrùn fún ètò ìdàmẹ́bí ọlọ́run láti sí ẹ lólówó rẹpẹtẹ káyọ̀ omi ìgbàlè ìyẹn ni pé kìí ṣe tó dídú tàbí ọlọ́run ó kún ọ ní tó lóore ju tí wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ yẹn lọ. Ẹ̀sìn máa

Ọ́sùrù ní ilé tó kò kú sakọ́. Ẹ ṣe ká tó pèbè kan ní Villa. Kìí ṣe ilé kékeré kan sákọ́ báyìí. Yóò jẹ ilé kan tó ṣe kí ni tó tóbi. Ẹ wà á máa ṣe mọ̀ pẹ̀lú tí wọ́n ti kọ́. Ọ́sùrù ló ń pèbè kọ́ sùrù bẹ̀rẹ̀ yẹn. Látò lè pè kan ní Villa. Ẹ̀yàn lè kọ́ lè dàgbọ́ kà pè ní Villa o. Yóò jẹ ilé tí ó pọ̀ mọ́ ẹ̀ yóò rẹ̀ gbọ́dọ̀ bá. Títí di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí wọn ò tí ì kọ́kọ́ sórò kan fílà kan nílẹ̀ mẹ́tàlì ẹ̀kọ́ kọ́ sórò fèrè àwọn ní ìkọ́láwùkọ́ wọn ò tí ì kọ́ tó bẹ́ẹ̀ torí pé there is nothing called cement ẹgbẹ́ mi kí ni o ẹ̀wọ̀n ó wà máa ń yá abẹ́lẹ́ rẹ̀ bóná ti rí tí wọ́n fi báǹdì àwọn òkúta ńláńlá yẹn bóná ti rí tó fi báǹdì ẹ̀ papọ̀ ó dẹ̀ dúró ẹ wo nígbà bàbá wa kọ́ lánàá pẹ̀lú àmà níṣẹ́ tó jí asímẹ́ǹtì ilẹ̀ ilé ìwà dúró wọ́n wọ́n àwọn ẹlẹ́gbẹ́ nǹkan lónìí ní ẹ̀kọ́ nínú yìí ẹ bá dé tí ẹ bá dé wá àwọn ẹlẹ́gbẹ́ sọ yìí ó yẹ tí ẹ bá dé lẹ́bàdàn ṣàbà fáwọn ọlọ́lá tó tóbi sábà àwọn olówó jọ̀hún ńláńlá yóò rí ká ah, lónìí ilé adébísí lálẹ́kàlá fi kò láyé wọ́n níbi ìtàn wọ́n lẹ́ni tí ó kà ní kà sí lọ́wọ́ ó tẹ̀kí ni ó kọ́ lórí mi lókí ni ẹ̀kọ́ kàkà ni ẹ wá máa wo lẹ́yìn títí bì sí without renovation ilé ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ bì sí láì jẹ́ pé wọ́n renovate ẹ̀ torí pé ó kọjá pé ó crack ó tán ilé àwọn ọlọ́pàá fún ẹ̀ ńlá lè sọ pé wọ́n wọ́ ẹ̀ ẹ̀ lórí kí ni o kò sú ọ dámú o kọ́ sórò àwọn bílà ńlá ọba láàrin ó rọrùn gbogbo tá ń bèèrè ìgbà tó rọrùn ni káwá kọ́lé ńlá fún ẹ láyà tí kakọ́ fún ẹ lálẹ́ kí àmọ́ tó rọrùn ni ẹ̀wọ̀n ò ní gbàgbọ́ ó dà kílẹ̀ ò pápá dẹ́dà ànábì lè tọrọ lọ́wọ́ lọ́wọ́ ọlọ́run kọ́lọ̀ ní ṣe fún láyé yọ́nà gbà mí lọ́la lọ́kàn sí pé wọ́n láwọ̀ fẹ́ ni ànábì sallallahu alaihi wasallam ó ní já àrìnkèrè ó wá bá mi níjọ́ kan mẹ́lẹ́kù jìbàl màláìkà òkè ó wá ń bá mi sọ̀rọ̀ pé ìrẹ́ Muhammad alayhi salatu wa salam ṣé kí n sọ kò ní lẹ́yìn kí n sọ di bóòlù fún ẹ. ọkọ̀ máa ń dẹ́gí ni ọkọ̀ máa ń nàzọ̀rọ̀. <laughs> máa yí wá lè dùn ní à kí ni tèmi àti rígbà yìí kí ni tèmi àti ẹ̀. ìyá ni pípọ̀ sí ní ó fi ṣe ni. ìfowópamọ́ yìí pé ebi ń pààyàn ó fẹ́ jẹun. Ìjọba ń fún àmẹ́gbà Mohammed, ó mọ́ tí ò ní ṣiṣẹ́ torí ẹ̀, àbí ojú òtó ni, ó mọ́ lọ́pọ̀lọpọ̀ bà lébí ti àwọn sọ̀hábà, ọ̀nàbí ni wọ́n lógún kan ní, wọ́n ni ẹwà, alọ́lájẹ́ kò oúnjẹ, wọ́n làwọn ní tó ẹgbàjọ, ẹgbàjọ, ẹgbàjọ. Wọ́n ti gbàjọ, wọ́n ti kójọ, alábí ni, ó ya, ẹ máa pa àwọn ìjọba ẹni kí wọ́n wá jẹun. Ó dẹ̀ kùkùn wọn báyìí, more than four hundred, one thousand, wọ́n ti jẹ wọ́n ti yòó, wọ́n ló òsì kíní ó jẹun ti kúrò lórí ẹ̀ ọ̀rẹ́ àyẹ̀ ń kọ́ jẹun tó wá sí èèyàn tó wá fẹ́ jẹun lórí rẹ̀ tó àwọn ará rẹ̀ bá lọ pé kò sóúnjẹ kí lẹ́nu pé yẹ kó ṣe ọ̀yà kí lẹ́yẹ kó ṣe lọ́dọ̀ wà sábàrù lọ́dọ̀ tó máa lórí pé ọ̀fẹ́ dàbí ẹ̀sẹ̀ sùúrù rẹ̀ wọlé lọ bóyá ó jẹ́ ti dé ẹ kó ṣe bẹ́ẹ̀ pẹ̀lú tó máa dẹ́ta ò fẹ́ kó ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ pé ń ṣáà. Ṣàhálẹ́ lọ́kọ̀ọ́ yìí من ذلك أجعل لك خيرا من ذلك إن شاء جعل لك خيرا من ذلك Kábọ̀ pé ọba oníbùkún, mo máa ń fi ìbùkún sínú ìtẹ̀lẹ̀ ayé ẹ̀. Tó bá wù ní, á sọ pé wù ní, ìbá fún ẹni tó lóore ju tí ìtumọ̀ rẹ̀ ní pé wà làmìyàṣà àmọ́ kò sí kí ni ìfẹ́ bẹ́ẹ̀ rí ìyẹn pé kò wú láti ṣe bẹ́ẹ̀ ó ní káfẹ́ kó wù mí àwọn kan ni wọ́n sọ kò wù mí kó tó béèrè nígbà tó wá béèrè nǹkan mi ò ní ṣe bẹ́ẹ̀ fún ẹ ìṣá wà làmìyàṣà máa ló lọ bá wọn tòtò bá wù ó ní kí n fẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ìyẹn ń ṣe wàhálà àfẹ́wà Abdulrahman ọmọ àrùn rọ́bì ọ̀gá wa nù wọ́n wà nínú àdìmíyá ìkùrẹ́ ìṣìṣẹ́ mẹ́ka ọlọ́rọ̀ nígbà Maka mẹ́ka ń bọ̀ dé màdínà tó kúrò níbi tí wọ́n mọ́wọ́ rẹ̀ owó yóò sí rẹpẹtẹ tó nígbà dé ó ti pé àwọn ará tó ti ń ṣàwá ẹni tí ò fẹ́ ní láàrin ara wọn màdínà. ọ̀pọ̀lọpọ̀ àgbàmú nígbà táwọn ọ̀pọ̀ nínú àwọn sàádé ẹgbẹ́ wọn sọ pé wá wa ó ní ẹ̀ nídìí dápọ̀ káwọn abdulhamid ní tí mo fẹ́ ni pé júwe ọjà fún mi bẹ́ẹ̀ tí máa rajà bẹ́ẹ̀ tí máa tà wọ́n júwe fún abdulhamid kò ì tí ì fẹ́ abdulhamid ọmọ àwùjọ bí aláwa nù abẹ́rẹ́ rẹ̀ kì í sísá ànábì ọmọ. ó ní ìfọdún kan sí méjì kó ń bá gbé ọjà kalẹ̀ báyìí wọ́n rà á bóyá tírè kó ń tó fi kọjá wa wọ́n tún náà ìtàkùn sọ́ọ̀tà tírè fún wa ó ní sáà bá gbé òkúta sínú iwájú àwọn èèyàn wà fáwọn tó fẹ́ẹ́ pa òkúta rà òkúta kọ́ àfi àfi ti gbá lẹ́sẹ̀ ni. so tó túmọ̀ yìí pé ọrọ̀ ayé ká gbọ́dọ̀ jó mọ́ kó wà lábá wa. Ànábì sallallahu alaihi wasallam ó sọ fáwọn sàhábà ó ní máa pákó àháfò alaykum. Ó ní kì í ṣe òsì kọ́ ni mo bẹ̀rù fún yín o. Ṣé bá kọ́ kìí sọ́sì ọdún pé ẹ́sà òsì yẹn gbàgbé rẹ̀ láyé lọ́nà tí àwọn ti padà gbàgbé pé ibi tó wọ́n wà báyìí ilẹ̀ wo ilẹ̀ mùsùlùmí ni kádàdé láti tọ̀ náà àwọn là ń gbowó lọ́wọ́ street of what almost so ibi tó wọ ayé sì para tì sínú China ó bá Iran ṣe torí kíni torí owó ẹ̀ torí ayọ̀ ni Russia ó lè kíni yóò bá ṣe gbogbo ọ̀tá ni wọ́n bá Iran ṣe wọ́n ò bá ṣe nítorí tọ̀rọ̀ ẹ̀rọ màdáta lónìí máa ò bá tẹ́tẹ̀rí kí ni nítorí tọ́nà orí owó yìí ni ọkọ̀ tí mo lóko sí ni tó fẹ́ wọ́n ò ti torí rẹ̀ ọ́pẹ́ mélòó bíbú Trump ṣe lóyà tí ò wá ti bára lórí àmì kí ni wá kiri owó ló wà náà ẹjọ́ ò lẹ́yìn gbọ́ sí Bin Salman ọkọ̀ akọ́dà arabia kan tó wá lọ sí White House lórí pé kí sábà wọ́pọ̀ àwọn ni wọ́n máa rìnrìn òsì kiri torí kò sí jẹ́ wá wọ́n sábà gba gbogbo ọ̀dá ọ̀rọ̀ tó wà lọ́dọ̀ yìí ká máa bá yín kó ká máa bá yín kó torí ká mẹ́rin ti sọ fún wa kalẹ̀ pé máa pákúrò àṣà àlẹ́ ikùn ó ní kì ṣe àìní ó ní mo ń bẹ̀rù fún yóò ó ní walakin àṣà àlẹ́ ikùn àyẹ̀pá àlẹ́ ikùn mo dúnìyà ẹ̀rù tí bà mí ni pé ká máa ti ayé fún yín ká ah! máa ti ayé fún yín fatahana ọ̀ṣù ha ẹ̀yin wà bẹ́ẹ̀ ni Ìjọba tí wọ́n fa àtòkùnlé kòkòm àwọn padà dé. Àmọ́ àkàlà kà máa ń kọ̀bẹ̀lẹ̀ kùn. Gẹ́gẹ́ bí àwọn ṣe fẹ́ bá wo àtúntàgbé. Kẹ́rin kẹ́rin a máa mánéèjì rẹ̀. Ọ̀rọ̀ tí mẹ́lẹ̀ Mùsùlùmí lónìí ó tó wa ná láì ní bẹ́ẹ̀rẹ̀ lọ́dọ̀ yẹn. Sò yẹn túmọ̀ ló pa tí aláàfin ní Inṣáà ká sọ kó bá wù òun ṣáájú ni. Dáadáa ká ayé Òun ò bá ṣe fún ẹ nǹkan lóore ju tí wọ́n béèrè ẹ lọ. Ṣé òṣèlú bẹ́ẹ̀ fáwọn ọjọ́ àlẹ́bí wọn ká ni? Kò sí àwọn bàbá ìsọ̀rọ̀ ìlà. Àwọn òkú wọn jáde kúrò lọ́dọ̀ Fáráò. Àlẹ́ ìmọ̀lmẹ́nà wà fà. Wọ́n ò kọ́kọ́ ti jẹ́ wọ́n jẹ oyin, wọ́n jẹ كلوا من طيبات ما رزقناكم ولا تطغوا فيه بارك الله ẹ máa jẹ ẹ máa mu wàlá ẹ máa kọjá àlàdé. ma نعم وظلام وجنات تجري من تحتها ìyẹn ní pé tí mo palẹ́ ìsìnkalẹ̀ fún ẹ láìkí àmà ó lóore ju tí wọ́n ń bèèrè lọ mo pìtí àkalẹ̀ fún ẹ danẹ́ẹ̀tìn ọgbà kan àjèrí tó sàn lábẹ́rẹ̀ alànàhàr àwọn akérèmọdò Alágbàjá kò ṣúra. Ọmọ tó wá pọ̀ yìí, wọ́n tó wá ní kọ́ ṣúrù. Ìtumọ̀ ẹni wípé ilé tàbí ó dé sí, láti jẹ́ mọ̀ à, pé kọjá ilé ọba yóò. Èyí náà wá búrú tó dé sí kan kọjá ilé ọba yóò dé lé ìbànú ẹni sọ̀rọ̀ wá wà ní òṣìṣẹ́. Ẹyùn lájá ní ẹni òwúrẹ́. Ó ń pé ọlá àbẹ̀yẹ lóore ju wọ̀yá jẹ́ aláta tó bá wu ọlọ́run ó lè kọ́lé ńlá fún ẹ. lọ́tà mẹ́tì sọ́mọ bá rẹ̀ ọ̀sánlá ó sùn lẹ́ni lórí ẹni òré ẹni òré kí ẹni òré máa ń tẹ pẹ̀lú ẹ̀yà tí ọba kárọ sórí ó wá padà sílá ó má rù ní ayá rọ̀ṣọ́ làwà ọba tẹ̀ ti sọ̀ bàbá bẹ́ẹ̀ wá fóònù bàbá bẹ́ẹ̀ tẹ̀ kẹ́ òní kí ló ń ṣe ẹ̀yẹ̀ ọmọ àrùn kí ló ń tẹ̀ láàmú gan. ó má rù tó ń sọ yìí ọdún sọ pé máa mẹ́bí sùn lábẹ́ ìdíkà yìí ẹbí bá rẹ̀ abẹ́bẹ̀ lòun sùn sí. wọ́n ti ní àmẹ́bí ló gbé níjọ́ yẹn ẹ lábẹ́ bó lòun sùn sí. níjọ́ tí ìránṣẹ́ ọba róòmù wà bá romel ó rí bó ló ti bá ó bá tó sùn lábẹ́ igi tó fi pọ̀ párọ̀ rí. àyà ó bá tó sùn lábẹ́ bó tó sùn lábẹ́ igi ó wá fi igi ọ̀pá ó lé Ah, arákùnrin mi ah, àwọn tó láyé gẹ́gẹ́ mi ó ní òṣè déédé ààrẹ wá balẹ̀ ọ̀sẹ̀ déédé ọlú ayé bó ṣe yẹ kó lò ọkàn rẹ̀ wá balẹ̀ àwọn aṣáájú tàwọn wọ́n tàbò sí ọkàn wọn balẹ̀ òṣèlú tó nítorí pé òun wá débi tó fi súnmọ́ ẹ kò sí ẹ̀sọ́ kankan tó wá sùn lábẹ́ igi ní ìsìn tí pẹ́sẹ̀ntì kan máa ń lọ tí balú ṣe ń kò lọ́tún lókè lọ́mọ kò sálẹ̀ lórí pé lọ bí náà. ó sọ fún wa pé pẹ́sẹ̀ntì Russia Vladimir Putin tó bá lọ ìlú kan tó bá fẹ́ yà jẹ́ ká sọ pé ó yà ìgbẹ́ láti ọba yà jẹ́ kí ló ṣẹlẹ̀ náà. èmi ò wọ sálẹ̀tì lọ pé ẹ̀fẹ́rẹ́sì ah, ẹ lọ kọ́mínísì mẹ́rin ó ẹ máa bọ̀ nù júlà láti lọ àbí. ó bá yà ìgbẹ́ pátá pé ọ̀díṣẹ̀ wa gbé yóò wà tọ̀ ẹjá sọ pé bẹ́ẹ̀ sì bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ wọ́n lè kíni wọ́n kò wọ́n kò kò gbọ́dọ̀ bàálẹ̀ lẹ̀ kò gbọ́dọ̀ sínú sínú kọ́sẹ̀tì tọ́lẹ̀ tọ́lẹ̀tì ẹ̀yà ká wọ́n ń gbé lọ Rọ́ṣíà ní táwọn eléyìí sọra wọn dé pé yóò wà ṣe kíni yóò wà ṣègbọ̀nsẹ̀ ó wá ní ẹ̀ àwọn wá rí tẹ́tẹ́lẹ́sì wọ́gbó gbogbo gbèsè tí ó bá ṣe yóò ti sínú aeroplane rẹ̀ gbogbo ìgbésẹ̀ tó kíni ìbọ̀lẹ̀ gbogbo ìgbésẹ̀ parí níbi tí wọ́n ayé fọ́pinpin máa wọn ẹni àti ó bẹ̀rẹ̀ sí ìgbọ̀nsẹ̀ láti àpọ̀ sẹ́yìn òkúta láti gbọ́ sọ táwọn àtọwọ́ délẹ̀ báyìí àti àwọn ẹgbẹ́ ìgbọ̀nsẹ̀ ní òkú kílé èdè ẹ̀yìn ó kọ̀kọ́ fasọ kọ́ báyìí ẹwọ̀n ó gbọ́ àfẹ́wà fi kọ́ ẹ bá rí tí á kiri lè fẹ́ pọ̀ lẹ́lẹ̀ díẹ̀ ẹ̀ẹ́tùn afọwọ́ lélẹ̀ ويجعل لك قصورا الله سبحانه وتعالى ni ó wù òun ọ̀rọ̀ lọ́rùn ká òkọ́ lè ńlá fún ẹ tí ó lóore jù fún bèrè ẹ lọ hmm. náà. Bẹ̀rẹ̀lẹ́gbẹ̀rún ìfàà wà àtẹ́rìnà ni a kẹ́bẹ̀rẹ̀ ṣẹ́mọ̀ kí ló bàjẹ́ lára wọn ẹgbẹ̀bú ìsáà wọ́n pè àti àlìkìyàmọ̀ wọ́n pè ní wọn ẹ̀rù tó gbé wọn lọ wọ́n pè àlìkì wọ́n ò ní ìgbàgbọ́ kankan ẹgbẹ̀bú ìsáà kò tó jẹ́ kí wọ́n máa sọ tọ́sọ̀ ẹni pé wọ́n ò gbà ọjọ́ àsìkò àpọ̀ tí ò hours of resurrections àsìkò tọ́lọ́wọ́ gbé gbogbo ìyẹn dé wọ́n ò gbà wọ́n ọba láwa ní wà á ṣẹ́dẹ̀ láàrin ìlànà kẹ́sàbà ní bá àjíṣà àyíká. Ó lẹ́nu bàbá lọ wà á ṣẹ́dẹ̀ náà, ó ti parí ṣe kalẹ̀, ó ti kù sí àkalẹ̀, lè máa ń kẹ́sàbà gbogbo ọkọ̀ nípa tẹ̀lẹ́wọ́ àtàà ẹni bá tọ́ kù sí sálẹ̀ ìyáma àtàìrà iná tó gbóná òjò ẹ̀rù ẹ̀rù ẹ̀. Wà á ṣẹ́dẹ̀ náà, límẹ̀ gbogbo ẹni bá pọ̀jọ́ àlẹ̀ ìyáma. ó péjú ẹ̀sán ó péjú ọ̀dìdẹ ó pè nírọ́ àtàrí ìròyìn ọ̀padà ìyẹn gbogbo ẹnu bá ajẹ́pẹ́ ní òsàlẹ̀ kí mọ́ ọlọ́run ó ti owó lè fi ọlọ́run sọ bẹ́ẹ̀ ìyẹn túbọ̀ sí pé ní ìgbàgbọ́ wípé ayé yìí pásítọ̀ díẹ̀ ni lọ́jọ́ mọ́ ọjọ́ kan bọ̀ tí gbogbo sísẹ́mì yóò ti fi ní kò òsìní kọ̀kọ́ kálágbára ni ó lè ṣe tó máa wù wà á jáde náà ọmọ aláàánú mo kò sí àkálẹ̀ mo ti parí kàtẹ́kà. gbogbo wọ́n tààlà ó máa máa wọ́n ní kẹ́zàbù bìsáà wọ́n pe àsìkò àṣù àkìyàmà sáà àtàrà kápílẹ̀ màtásíkò kan tó kéré wà ní pẹ̀lú sáà pàtó ìyáma the hour of resurrection wà ní àtàà the time the time ẹ̀mà ọkọ̀ ti kẹ́ the time lákọ̀ọ́kọ́ nígbà tó wà á rí títẹ̀ kò yẹ kó pè má ó yẹ kó lo pronoun ní in place of that proper noun tí wọ́n sọ pé lè máa ń kẹ́ dábàá bí ha lè máa ń kẹ́ dábàá bí ha ẹni bá pè é lẹ́rọ àbí àgbọ̀yé àbá mi gbọ́ ó wá dá ọkọ̀ yẹn padà wà lè máa ń kẹ́ dábàbè àà láti lè mà dájúdájú wípé àwọ̀ tàbí ẹran mẹ́nu òdodo náà tẹ̀lé. خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية وإن الساعة ولا الإنسان àsìkò الساعة لآتية either we like it or not ọmọ lóde Wàtàí sọ́fà àjẹmí eré àmẹ́bì kan mójúkó fún wọn, mójúkó bẹ̀, ọba ti ẹ lọ, wọ́n fẹ́ wá pọ̀ wọ́n pọ̀ wá, àkùnrin ẹ̀bẹ̀ dé, ọ̀rọ̀ ayé wa, ọba wa gbàtà lọ sí àwọn ìyá wa, kí ọmọ wọn ṣíwọ́ tí ọmọ mọ́sàbá kí wọn lọ́n alájọ abdulmajid ṣètò mọ́sàbá wa kí wọn lọ́n ọ̀pọ̀lọpọ̀ ayé àfẹ́rẹ́ àgbà alábọ̀ abẹ́nu àwọn ọ̀rẹ́ ọlọ́run tí máa ń bẹ́nu àtàlẹ́kùn fẹ́rẹ́ ọlọ́run tí wọ́n máa ń bí ní bèrè ká kejì olóògbẹ́dẹ́rù máa ń tó sí tó ti ń bá tẹ̀mí ayé rẹ̀ pọ̀ tó dáa kí n lò bọ̀ láì sí nira láì sáà rẹ̀ àmọ́ nú ètò ọba adẹ́rà ní kí Nàìjíríà ló ti kí ni nípa ayé ẹ̀sìn ó ti pa àti ẹ̀ mẹ́ta sí àbò rẹ̀ tí ó dún báyìí ibi tí ó ti dúró kí ló ní o nàìjíríà kò sì rú rárá tó bá wò ló kọ ọmọ wa tó bá wò ló kọ ìyàwó wa àmọ́ kò fẹ́ àtìkò ìrẹ́lẹ́ kí ni kò tí ì tó orí ké jíjẹ gbọdọ̀ tán lásìkò wọ́n ti tó ìjọ tí jíjẹ mú wa bá tán lórí rẹ̀ pé one million one billion lálánà láyé àbúkù kalẹ̀ fún ẹ ìjọ tí wọ́n kù bí ilẹ̀ yẹn bá tán nínú òsùn wọn bá dẹ́dà èyàn kò láyé jẹ́ náà tí wọ́n bí ilẹ̀ yẹn ò bá kí ìtàn èyàn kò láyé ọmọbìnrin kan wà ní sọ̀rọ̀ ní kàbí àkèrè ló kàn sí sìn àwọn arántí múnà sọ́ọ̀mọ̀ wípé àárẹ̀ kan ní máa pani ọmọ ọmọ ń lò sábàbí ni ọmọ ń lò sábàbí tí ò bá ti jẹ́ kò ní mú yẹn lọ kò ní mú yẹn lọ èèyàn sábàbí yẹn wọ fọ́mà èròǹpa àwọn onímọ̀ ìlera rí pé ń lọ ọdí. Wọ́n wá lè wọ̀ àwọn afọ́ ọlọ́wọ́ àkọlẹ́kún dáadáa yíò, ọjọ́ ìṣiṣẹ́ o. Wọ́n ní sẹ́yà bá wọ kọ́mà, láti lọ ayé sí ọlọ́kùn sàmọ́ wa. Wọ́n ìwọ lónìí ọ̀la, wọ́n sọ pé kẹ́ ìgbàgbé rẹ̀, wọ́n ń retí táìmù ni. Ìyàwó àkàwá wọ kọ́mà jọ mẹ́ta. Ọkọ̀ sọ̀rọ̀, kò jẹun, wọn ò mú wọn ò sì yájú ó sì wọ kó máa wọ́n sì jáde padà jọ́ka ẹ̀ ní wọ́n sì jáde padà wọ́n jáde padà kódà without losing anything ẹ̀yọ̀ kan tí wọ́n lose ni pé wọ́n kàn bèrè pé bóòlù àwọn ti gbé yìí tó yí tó bá dàgbà ní kó lásìkò òsì kí ni kò tí ì tó alájọ abdulrasheed mọ́sàbà foríjì nígbà tí kò tó ó tiẹ̀ ọba dàgbà ní nàìjíríà ni ó tò sí ìgbà báyìí ni ó sì jẹ́ kò sì ní lé gbèlè pé òrìrì ni yóò jẹ́ mọ́mọ́ wa alájà wa rápa mẹ́ta àrọ́ wọn lójú ọlọ́run àrọ́ yà náà lójú ọlọ́run àgbogbo tókò fún wọ́ta jẹ mọ́ wọn lọ́wọ́ ìpínlẹ̀ وأعتدنا لمن كذب بالساعة سعيرا. Ẹgbẹ́ ní Fátímà yìí pé ìjọ kan ń bọ̀ títọ́ mi ò ní wá lẹ́yìn rẹ̀ fún lórí ilẹ̀ ìmọ̀. Irú ẹni bá ni mo mì ní. Ẹni tí ò bá ti wá gbà kèsè rí ni. Ìjọ lẹ́tọ̀ọ́ sí irú ẹni yẹn kọjá kó wọ náà já nàmà. Ọlọ́mọdé ò sí wa. إذا رأتهم ونفيرا إذا رأتكم torí tí wọ́n pọ̀jọ́ ẹ̀sán nírọ́ wọ́n pẹjọ́ àrùkì àmà nírọ́ iná tó abẹ́dà tó kọ́ fún ìdí àkàlẹ̀ àwọn èèyàn pè nírọ́ pé òsánìkì àmà ẹ̀wò àwa ọmọ ọmọ yóò láyé gbó ọmọ ọmọ rẹ̀ ó sì kìíní yóò láyé gbó àwọn ọmọ rẹ̀ mi jù ẹ̀ lọ́gbà wọn ọmọ ọmọ láyé gbó bẹ́ẹ̀ lọ́lọ́ nù ẹ̀ ayé lò wọ́n ní kìí irú wa ni àwọn kọ́lá lò kílá lò lọ yìí ẹ̀yà dáko dáko dáko ah, tó náà dáko yẹn padà wá kalẹ̀ yẹn ẹnu yóò padà wá lò yóò fi kọ́ kára ẹni wá pàṣẹ kí ni kò sí lọ yẹn ti lò ẹni wọ́n wá kọ́lé wá lò lò lò yóò kí ni yóò tún kú rẹ̀ ẹ bá ẹ mọ irú àlámà rí wa dáadáa wa ẹ bá wá kẹ́kọ̀ọ́ ní ẹ wá lọ wọ ọ̀nà kọ̀ọ̀kan ẹ lọ ẹ̀wọ̀wé ẹ̀lọ́wọ́ 19 ẹlòmí ẹ̀bà 1915 lẹ́nu ọ̀nà kẹ́kọ́lé yẹn tẹ́bá 1915 ẹwà wo years wo làwọn tó kọ́lé yẹn ni wọ́n lò kẹ́tọ́ kó mẹ́ ẹ̀kẹ́jì kẹ́tọ́ kọ́lé yẹn kí ilẹ̀ yẹn ti wà bẹ̀rù tó gbà ó èèyàn ni pé wọ́n lò pàtì àwa náà ṣe kí ni àwa náà tó gbà àwa náà gbà kí làwọn náà ṣe àwa náà yóò lò wá pàtì gbogbo ẹni tí ò bá ti ní pàbọ́ yẹn inú àmọ́ bílẹ̀ dáàmẹ́mà ya ó pé òun tọ́lọ̀ ti bá àjọ tó ti káyé ẹ̀dá kan wá sọ pé kò sí iná inú iná iná tọ́lọ̀ adẹ́dà bá abẹ̀mọ́ sí wá wọná rẹ̀ ọlọ́run májà gbúrò rẹ̀ ọlá ìṣirò sí ọlọ́run májà wọná ká tó wà ní jẹ́nà ọlá ìṣirò já ti wá sí ẹni tó wà ọlá ọlá àti tó um. kọlu àwọn wọ́n wọn láti ọlọ́run, um.

Ìbàdẹ́lẹ́ kò kí ló jẹ́ kó máa kò àṣẹ ìyùzà tó ń bínú, kí ló ń bí ìná nínú. A rí i pé iná bínú, oláwò pé a ṣe etí rẹ̀ bí ni, rẹ̀ fọ́, àti kò gbọ́rọ̀ ọlọ́. Ọba tó dá iná tó ti dá iná yé lórí mo dá àlè kánà mo iná, ẹ̀yin wá pé iná ìrẹ́kùnrin àwọn èèyàn wà máa gbọ́ tí náà yóò máa bínú àlẹ́jẹ́ìzù jẹ́ìzù ni ìbínú tó wà ní ọkàn pẹ́lẹ́pẹ́lẹ́ bá jòkó dáadáa ilé máa rí lójú rẹ̀ pé ah, arákùnrin ìbínú arákùnrin ìbínú ah, ẹni ìbínú ọlá ní à ah, ẹbínú ní à ìbínú ìmẹ́yàwó ní à ìbínú ìbínú Lọ́pẹ̀ láti pamọ́, àmẹ́mọ̀ orí fẹ́jì sí ilẹ̀ lára rẹ̀ kọ́jẹ́ kí ni, ó ń bínú, orí kó tún lè change. Òtún wá ní máa bẹ́ẹ̀ tẹ́ bá wá sí sùúrù díẹ̀ ní ní kí máa mẹ́lẹ̀ ọlẹ̀ tí mẹ́lẹ̀ òkè ìbẹ̀ láti rí pẹ́lẹ̀ ẹni pé nígbà tí ìbínú ó wà ní ọkàn, wàá gbé mẹ́ breathing re ó wá dékí ni ó wá yóò àmà ìbínú ìbínú yóò wà lágbára débi pé bá farabalẹ̀ káwọn tí tẹ́lẹ̀ ẹwà máa gbọ́ ohun ìbínú yẹn àyà rẹ̀ ọkàn bínú lára ẹwà ni ẹwà gbọ́ ìyẹn ni pé ibi tí náà bínú pé àwọn ènìyàn máa gbọ́ pé bínú látara ìbínú pé ó pe ọlọ́run nírọ́ ó ó wá ní kò ìtumọ̀ ìbínú rẹ̀ pé ẹ máa kó bọ̀ inú ti ń bí òun ẹ máa kó bọ̀. Bàtàdù dàmá yíyá zu ìlà ìgbà yìí. Súwábẹ̀ ló kò ní ẹ̀. Ó Kí náà wà ṣẹlẹ̀ pẹ̀lú náà? Kí máa bá wá ń rùfí? Kí ń rùfí? Kí náà ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀? Yóò kẹ̀. Ó máa kẹ̀ tán nígbà tí náà máa ń jo rẹ́ẹ̀dì. Ṣé ti ń jò báwọn? ejò kọ̀ǹtíkà ń lẹ́kìnní tó bá ń jọ blue tó bá ń jọ blue ahọ́n rẹ̀ wà máa lo òkè yóò máa mú nǹkan láti la hadith sahih wọ́n lọ hadith tó lálàáfíà wọ́n nígbà tí iná bá ń bínú ọba abẹ́dà òbí pé kí ní ń bì nínú wọ́n ní wọ́n sọ wípé yáárọ̀ ọlọ́wọ́ àkáǹtù àkà láti bàdú bàdí bàdí akákan òun níbi tí ìbínú òun dé gbígbóná tó ń gbóná atáka òun ti ń jó atáka òun ṣẹ́mà iná ń jó ara rẹ̀ pé inú ti ń bí mi ẹgbẹ́ ni á ara ti ń mẹ ilé yìí ẹni bá fẹ́ mọ àpẹẹrẹ tá à ń sọ yìí ó lọ wo this modern day oven having baked bread nígbà tí wọ́n ń lo ìpáìpù tí wọ́n kó kẹ́míkà sí nínú. wọ́n wà fire fáyà kẹ́míkà yẹn wọ́n máa fáyà páìpì láti bo látẹ̀yìn tó mo lọ́rẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀dì ní ìdé ní ọlọ́pàá sọdé àdí nígbà tó bá ṣẹlẹ̀ ó rẹ̀ tó ó di ìjọ ìmú màá yóò á ah, ọlọ́run sọ wa ọlọ́run bá sàmà ti sọ rẹ̀ sọ́kálukú wa má wọ́n ṣiṣẹ́ o lórí tó ń gbé sẹ́gbẹ̀ẹ́ lé wa wọ́n ń ṣe nínú lé wa ìgbẹ́ tó yẹ kí ọmọ ìgbẹ́ ọgbọ́n táwọn èèyàn ṣe wọ́n àwọn alákàkiri ọlọ́kọ̀ ìsànú wa ẹ̀rí táwọn èèyàn ó ah, ilé epo láàrin ọ̀ẹ̀jẹ̀ àpàtà ìwọ́n ní kọ́lé epo láàrin nìsẹ̀ ilé epo láàrin ẹwà kéèrè tó wà Ṣàpọ̀ pàwà ní àrà àìsádà ọlọ́nà ní kíní gàǹkẹ́ǹkẹ́. Ọ̀gbìn kẹ́míkà ni wọ́n rọ sí nínú, wọ́n wá di, wọ́n wá wẹ́ẹ̀dẹ̀ padà, wọ́n wá máa fáyà rẹ̀, wọ́n máa fáyà rẹ̀, wọ́n wá máa kán, wọ́n wá máa supply heat sínú oòrùn. Níjọ́ tá à ń sọ yìí, wọ́n á fáyà páìpù yẹn, wọ́n tún wá fi ríǹgì ó wá débẹ̀ ẹ̀ dà padà ní ká ti débi tó yẹ kó dé tí ò bá tún wá débẹ̀ ẹ̀ tún fi lára balẹ̀ tí ó ti kiri tó tún fi wálẹ̀ ọ̀dàwà ìfẹ́ bá kó búrẹ́dì sí ló ṣòfò rẹ̀ òkè mo wá fẹ́ sọ tó ṣẹlẹ̀ lójú mi wọn sọ fún mi wọ́n kà gbogbo ẹ̀rọ pé wọ́n yẹn ìbọn ni nígbà tí wọ́n yẹn bọ́ǹbù nígbà tó jáde bíi méjì mẹ́ta tó jáde látẹ̀yìn rẹ̀ sára ní ó jáde gbogbo búlọ́ọ̀kù tó wà lẹ́yìn ló ṣe kí ni ló pààyà ó pààyà ni kí ló àgá yùzà ara ti ní ó ti rí o ti bínú. Sáré ohun lẹ́lẹ́ta kọ́ yíò gbà wọ́n gbà sí yọ. Ṣé wọ́n kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀? Kí lẹ́gbẹ̀ẹ́ tí ó máa ṣe? Ṣé wọ́n máa hùn? Hmm. Báyìí ló gbọ́ pé kí ń kùn. Kọ́kà ó kùn dán alámẹ̀ tí wọ́n lò. Àwọn bẹ́ẹ̀kà alájì ọlọ́jà rí gbọ́dọ̀ yìí rárá. Ọlọ́ba mójútó ọlọ́run ti jẹ́kẹ́ ti ṣe ó tí àwọn èèyàn burú pọ̀ tí bẹ́ẹ̀kà bá ń bẹ́ẹ̀kì lóru táwọn adìẹ kan ti ń fi wọ́nranwọ̀nra tí máa ń yọ ọ́ lẹ́nu ó kà máa sọ níbi ẹ̀kílẹ̀ ẹ̀lẹ́ yọ́má ti sínú ogun kò lè lò ìṣẹ́jú kan kò lè lò kí ni kò lè lò ìṣẹ́jú kan ó wà wọlé báyìí yóò dé egun padà egun bẹ́ẹ̀ tó lè rí kó yóò bá tó wà sí wọ́ padà báyìí yóò dé kí ni yóò ti dé so iná bónú iná lọ́nà sẹ́ni òòlà àtẹ̀rẹ́ yùzà iná ń bínú wàzẹ̀ fi ọ̀ ibi tó bínú dé ẹkún kù. Òlẹ́nà olùkíyà bí ìhà fáwọ́jú فألم خزنتها ألم يأتكم نبي كلما ألقي فيها فوج Bọ́lá ṣe ń kó àwọn gúrùpù kan wọnú náà báyìí. alamu khazanatuha àwọn tí wọ́n jẹ́ security àwọn màláíkà tán mọ́nítọ̀ náà wà máa sọ ìpé àlámíyàtì kún náà bí ẹni tí ya kú rí láì ṣé wọ́n ò kìlọ náà ìfún ni ìyẹn tó wá ṣe díẹ̀ o bàbá pàpà sí iná ọmọ ó fún iná wọ́n ẹ̀dá kan náà ẹ̀dá

ṣé lámà ń sọ̀rọ̀ ni ṣé lẹ́lẹ́nu ni lẹ́gbàá tí ń ni táàbìrì pé ń bínú ṣé ni táàbìrì pé ń bínú òye ẹni ọkàn tiẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ ni òye wọn gbogbo tọ́lọ̀ nǹkan ń sọ̀rọ̀ orí tó tún iná ní kíni omi òtí ya náà ọlọ́run sọ pé ya màláì kàtà náà kò pẹ́ màláì kàná ó ní ya náà kò pẹ́ atẹ́gùn pé atẹ́gùn paná ya náà mi ò látẹ́gùn àfọ̀ bí mi ò jòjì rọ̀ ya náà ẹ̀dá ni ya ayú al-insan ya ayú an-nasu ya ayú al-jinn àbí so ó wá pè mẹ́ gẹ́gẹ́ bí ẹ̀dá báwa náà ṣe rí yá náà ọ̀yà abdu ó pèlè fún rẹ̀ yà abdu. yà pè sọ́nà pé sọ́nà máa bá mi. Ilẹ̀ mẹ́gbẹ̀mí mu máa ń kan dá Ó ti bá ti wá kí ló máa padà.

ó nígbà tí ó jò yẹn tí ó rọ̀ ó pọ̀ dáadáa òun wá jáde bàbá àwọn tẹ́ǹtì ilé tàbí àwọn tẹ́ǹtì ọ̀kan láì ó wọ́n tẹ́ǹtì ilé òun ní pé tẹ́ǹtì ilé òun àti àgbàrá wọ́n ti dàgbà mọ́tò tó ń páàkì sínú ọkọ̀ wọ́n ti lẹ́bù wọ́n sọ fún ìyàwó pé ẹlẹ́à ọmọ tó ṣẹlẹ̀ gbé ìtọ́ba lè gbénu ọmọ ìtọ́ba lè kàó pọ̀ gbé kan òun náà pé òun náà pé sẹ́yìn súpà kan káyá omi lọ́pàá wá ti rẹ́ẹ̀zì ẹ̀ẹ́dẹ́sẹ̀ àwọn ọgbàdé àbí omi ìdílé tí wọlé púpọ̀ àmọ́ ní ọ̀pọ̀ ìtàṣẹ́ kí ni ìtayá ọmọdé ò bá débi ẹ̀rù ẹ̀rù kì ó láwọn méjèèjì ní tó mú àwọn dé nì táwọn ọ̀rọ̀ gbá ọwọ́ òkè

so tí ìbá ti ẹgbà pé mọ́tò tó ẹfi mọ́tò lẹ̀bẹ̀ ẹ̀mí mi lóde kí ni ẹ̀mí mi tó ràwọ̀ padà rà mí báwọn yẹn máa fi para wọn dànù nù ẹni à ah, àmọ́tò ah, yìí o omi má bàa gbé lọ omi ó lọ kan ni ó láti lọ yànnẹ́rù iná lè bínú torí pé mi sọ̀rọ̀ torí pé mi padà bá sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó sọ yẹn náà lọ bá dàgbà tó ń bá sọ pé alùkàlá àti ṣó ti kún Iná ó wà sọ́rọ̀ jọ́nà pé hálìmì màzí ìrẹ́ ọba mi tí ó tún kù ní kálẹ̀kún wà kálẹ̀kún bá wà ayé wà bí o. Ẹ má jẹ́ ká tẹ̀lé káfíìn, ẹ má jẹ́ ló tẹ̀lé ayé nígbà tí àmọ́ ti lọ. Ẹ̀mí tí mo fi ṣàpèjúwe ó tó wa tó bá dẹ́kun gbogbo wa lọ́dọ̀ kó wa lọ sí tí ò ní ṣe tí ń kí òní ṣe látàmà òwúrà yìí omi tí ń ọ́rí nílé báyìí ó sì ń atẹ́kùn sí ń gbé lẹ́yìn ń gbé sí ń gbé kalẹ̀ ń gbé sí ń gbé kalẹ̀ ń gbé sí ń gbé kalẹ̀ wá sáà kò fẹ́ wó ni ó ti ń gbé wọ́n túlẹ̀ tó wulẹ̀ ti wíìkì gbogbo pàǹdẹ́rẹ́ ti wíìkì ẹ̀ ó gbé ti ṣíǹdì ó kà tó gbé kalẹ̀ ni ó gbé kalẹ̀ ni nígbà tí òwà rẹ̀ lẹ́yìn ṣe kó wá wo orú ju mọ́ngòrò kó wá fi gi báyìí ó fi báyìí ó fi báyìí ó fi báyìí ó fi báyìí ó fi báyìí ọyá ọmọ ẹ̀sẹ̀ kí ni ó kẹ̀ gbé e ó kà pàtùlá sí àtẹ wíkì rẹ̀ ó kà pàtùlá tó ó wá forí rẹ̀ dólẹ̀. Tàbí ṣe lẹ́yìn. Ọ̀rọ̀ ẹ̀jẹ̀ àwọn ìkẹta bá ló lágbára ẹ̀jẹ̀ àwọn kò ní ajẹ́kọ̀ọ́ tó bá bọ̀ fún ìnájọ́ yẹn yóò jó sí ilé òní ìjọ tí náà sọ pé Allah sọ́kù ni wọ́n ní jẹ́ yẹn nígbà tí ní máa bínú. Allah subhanahu wa ta'ala nígbà tí ọlọ́run ó ti sàdéhùn fún mi pé àwọn tó ń kó wá bí mo rò pé wọ́n pọ̀ jù báyìí lọ ni káwọn máa bínú kọlọ́ba àdájọ́ wà tẹ̀sẹ̀ bọ́. akẹ́kọ̀ọ́ jẹ́ àtúnyẹ̀ wá yàtọ̀ sọ̀hìyà kò kàn án irú ẹsẹ̀ wo ló bì bọ̀. báwo ló ti fi bọ̀ kò kàn ìtawà nígbàgbọ́ ni pé nípa ti wá tó sì fẹsẹ̀ rẹ̀ lẹ̀ jù lónìí. ìgbàyẹn ni ó tó wá sí kí ni ni ó tó dákẹ́ ni ò bá sí wàá ní wa dáadáa ẹjẹ́ fún alápèjú rẹ̀ kan. Ẹjọ́ tó ànábọ̀ Mohammed kí àtọ̀lọ́ máa bá. Níjọ́ tí wọ́n gbé òkùnkùn dábìdùn rẹ̀ títí ń Wọ́n bẹ́ kan àtijì àbí ẹ̀dá kan dákẹ́ Wáṣẹ́ pé ó rọrùn fẹ́nìtì láti sọ̀rọ̀ wà láti ńlá ọ̀hún tẹ́sí àrùn. Ọlọ́run ṣàánú wa ní ìdámọ́ tó báwọn ẹ̀jì àwọn òkúta bí wọ́n ti sọ̀rọ̀ táà bá gbọ́ ni wà lọ́dẹ̀. Ó dábá kọjá lẹ́gbẹ̀ẹ́lẹ̀ kan, kọjá lẹ́gbẹ̀ẹ́lẹ̀ kan, ilẹ̀ ó kọ̀wọ̀ ní, "Ah! Ẹgbẹ́ ni yóò ti kú lọ́la o, ó ti ń pọ̀ lọ́dọ̀, igi tí ó sì sí ni o." Ilé yóò ṣe سمعوا لها تغيزا وزفيرا نعم وإذا ألقوا منها مكانا ضيقا مقرنين دعوا هنالك ثبورا وإذا ألقوا منها بما يتواري وتتم بنو الكلام wọ́n ju àwọn ẹ̀dá aláìníkàgbọ́ sọ́dọ̀ yẹn aláìní bàbá pé náà bẹ gbèlè káàdì sẹ́nu wà wọ́n á ju úlùkù fi hà rọ́nà òfì hà á má jù wọ́n sínú náà yẹn. úlùkù ìhà màkánà wọ́n ní kú mímì à tọ́lá jù wọ́n sínú rẹ̀ báyìí mẹ̀káànà nínú náà yẹn mẹ̀káànà àyè tí wọ́n tún jù wọ́n sí yẹn àyè yẹn báyìí kọ àyè yẹn tó fún ṣe kìí sáyẹ̀ tẹ́yẹ̀ àyè tó kún ni kò báyè kì í ṣe wípé kò lè gbà wá wà máa mìíràn ìlà láwùn mẹ́kọ́rùn màálù kò sí ẹ̀dá kan nínú wa yóò láàyè inú náà ti má lè jẹun náà tó má jẹ́ ìhòòhò tẹ̀ pé fọ́lọ́ lè kó gbogbo wa sínú náà tẹ́bi tó kó wa sí wa kò bá máa bẹ̀rẹ̀ pé mọ́kò wa bẹ́ o àmọ́ kókò ní provision fún wa ó ní provision in excess kí wá pé excess ó tún surplus ó ní surplus fún wa ó ní ẹsẹ̀ position fún wa. so sábà kọ́ wa sínú ẹ̀ màkàrà ń bá yẹ kọ́ àyè kan tó kún títún gbóná tí ò bá gbóná jẹ wàhálà ni tí ò bá fún ọ̀tọ̀ nìyẹn ó wọ́n ń gbóná ó tún fún màkàrà kò wá rí bẹ́ẹ̀ lásán wa ní àwọn tó wà ń bẹ̀ wọ́n tún fún òdì mọ́ra wọn wọ́n so wọ́n lẹ́sẹ̀ so wọ́n lọ́wọ́ kásìlì mà ẹ bá wo ìpàdádà ń sọ fún wa yìí ẹ rò pé ànábì west Africa rí ni ìṣe àtọ̀nà ọlọ́kùnrin àbá ẹ pé wá Africa rí ni nígbà pé ọ́fíìsì inmate wa àwọn ọ́fíìsì prison yard wa rí ni ẹ bá rí báwọn yẹn tún lò prison yard yẹn máa pe ah kò tó bẹ́ẹ̀ wọ́n lè sí ìyàbí ẹ̀pá ńlá wọ́n lè pípa ńlá orí àfẹsẹ̀ wọ́n kọ orí sọ̀kan ẹsẹ̀ sílẹ̀ kan pé wọ́n lè pọ́n wọn nù wọ́n tẹ̀yàn ní ìkàṣe àṣẹ̀síra wọn àwọn àkọ́kọ́ rí sọ̀hún àwọn àkọ́kọ́ rí sìn ẹwà la ẹsẹ̀ bọ́ ara wọn wọ́n yíra padà bẹ́ẹ̀ wọ́n yíra padà èèyàn píìtì inú yàrá kan ọ́ílẹ̀tì kan ṣoṣo ẹni a máa wá pẹ́ ṣe wàhálà fún ó wà ní àbí tiẹ̀ fẹ́ bàjẹ́ ni ẹjọ́ lọ sún tọ́lẹ̀tì májúmọ́ ọmọ tó bá gbé ẹrù ẹrù ṣe kí ni ẹrù ìgbà bàtà náà ló yẹ pọ̀ ọba dàdà ní níbẹ̀ yẹn àyè tó kún ní nàjà ànámà yóò jẹ́ kó kún mọ́ ọ̀rọ̀ rẹ̀ wọ́n wá so wọ́n lẹ́sẹ̀ so wọ́n lápá wọ́n so wọ́n mára wọn. Nígbà bẹ́ẹ̀ ọ̀pọ̀ bẹ́ẹ̀ ń ẹni pé ìwà ẹ̀ṣẹ̀ tí ó tẹ̀ yóò máa jẹ́wọ́ rẹ̀. Wọ́n wá lọ òun lọ́ba dẹ́dà ń sọ fún wa pé gbà ó wọ́n wà máa pèpè kiri pèpè rẹ̀. Múlẹ́ẹ̀ríkà sùúrọ̀. Nínú ààyè kan wà yẹn sùúrọ̀. Ìparun àwọn o. Ẹ̀mí ìyẹn ti kú o. Ìtumọ̀ ẹni pé wọ́n fi ariwo bọnu, ariwo bá ń fi bọnu kì í sàriwo tó dáa. Sùúrù ìyẹn ni pé ìparun àwọn orí ibú àwọn ayé ti wá parí kí làwọn bẹ láyé fún ẹ̀yà bá wá pariwo jù bẹ́ẹ̀ lọ kódà wọn ò rí yàn kéde wọn ò rí láyé wọn ò tiẹ̀ rán yàn lórí rẹ̀ ẹ bá rí ibi tí wọ́n gbé ààyè táwọn inmate máa ń dúró sí àti táwọn wọ́dà máa ń wà ó máa ń jìnà ọba pariwo kò sẹ́ni tí ó kọ ń gbé ohun rẹ̀ bá há kéde kí ni ó kà fọlọ́ ẹ jẹ́ ká lóko tẹ̀lé lọ. kí ló fà á èmi wọ prison yard rí ìdìtẹ̀lẹ́tẹ̀ a lọ visit àwọn àyàwó ń bẹ̀ a rí bó ṣe rí títọ̀ bá ń gbẹ̀yìn wọlé ìbò sì dá lára èèyàn èèyàn máa gbà lẹ́sẹ̀ kan náà lẹ́yìn jẹ́ ń tù àágùn ó mú yín sí àwọn ẹ̀dá ní báyìí ó bá pọ̀ ẹ̀yà bá rò pé òdòwó tó ní òun ní gbà ẹ̀ fílẹ̀ ẹlẹ̀ ìgbẹ̀yẹn tó kéré tó ti wọ́n pín sí yàrá àwọn mílítìrì kí ló lẹ́gbẹ̀ẹ́ wọn ní jọ́jọ́ kò yóò dé yóò ká sùúrù. Na'am. ثم الجحيم صلوه ọba dára ní ẹgbàmú ثم الجحيم صلوه ẹ má fìlẹ̀ ẹlẹ́ inú náà jẹ̀hìmù ní ẹ máa mú lọ. في سلسلة فرعونها سبعون ذراعا ẹ má jẹ́ orin o ẹ má jẹ́ orin o ẹ má jẹ́ orin o tí sìlìsílà kí ló pè ní sìlìsílà tó ní chain fpc lọ́wọ́ fpc lọ́rùn ẹjọ́ wa máa wọ̀ fásilùkù ò ẹ máa wọ́ lọ́nà ẹ̀ so Allah subhanahu wa ta'ala ó ń júwe bíjọ́ yẹn ó ṣe rí ká lè máa bá ṣe bẹ̀rù kéèyàn bá fẹ́ bẹ̀rù ọba tó bá ó gbọ́dọ̀ bẹ̀rù tó ń lè dé sí kéèyàn bá jẹ́ wàá rí yẹn sábà bí ẹnu tààrí ẹ̀dá àkókò ní màjẹ́rì náà nínú tààrí wa kò sí bẹ́ẹ̀ ṣe lè jọ lọ́lá tó ẹ̀rẹ̀ gíní ó ti lè jẹ́ ọlọ́lá tó ó bá jẹ́ mùsùlùmí wọn ò ní fún ní hàn méjì tí a mẹ́rin owó fún ìyá kẹ́lẹ̀ ni àwọn níbi ti ẹ̀mọ̀ àdís bóyá ó ti fẹ́ fún díẹ̀ tó bá tún fẹ́ káyè àtún kìsímẹ́ǹtì ó kò sí páàkì ẹlẹ́gbẹ̀ẹ́ pé wọ́n yá ó lè fẹ́ yẹ ẹ̀fí okùn dáadáa ẹ̀fí sí lẹ́gbẹ̀ẹ́ ó lè fi ìhà kan lélẹ̀ fi ìhà kan láàbì lélẹ̀ ìhà kan bí ẹ bá mọdé bá ṣe rí ó sùn nínú three seater tí ò tóbi kó wá fẹ̀gbẹ́ kan sùn báwọn kó wá má gùn àbí two seater kó wá jẹ́ kan fi ìkíní kan gba lẹ́gbẹ̀ẹ́ ìgbà tó bá jí láàárọ̀ ó béèrè ẹ̀fẹ́ ògbó ni ó ṣe rí. wọ́n ní àwọn ògbòmùrọ̀ yàrá ìwúlẹ̀ nígbà gbogbo wọn. nígbà yẹn wọ́n wà máa pariwo ẹgbẹ́ ẹ̀yà bá fẹ́ mọ bí ṣe ń lọ àníṣẹ́ kó lọ sí àwọn image kó lọ wo bí báwọn èèyàn ti ń kọrin àrò kéèyàn ti ń kọrin àrò nínú prison yard kéèyàn ti ń kọ ẹ̀yọ́ wọ̀n pé ah ọba abẹ́rẹ́ alágbára ni ọba gbogbo mẹ́ta wá pariwo tó kò ní ná bọ́dà ní ìkẹ́kẹ́ ohun tó lè mẹ́ ni tó tó bá wù ú kó bá rò pé ẹ eh, bóyá kó máa bọ̀ ń bí ẹ eh, kìíní kan tí àwọn akẹ́kiri kiri àǹtí eléré ran èèyàn máa pé ah, ọ̀bọ̀ àmọ́ fangudu èèyàn máa pé yes àwọn èèyàn ń àbẹ́yẹ̀ wọn tẹ̀ wá gbálágbá ọ̀gá ni ara ọ̀wọ̀ tí ó kílódé ọ̀láńdà rí ẹ̀rí pé odidi ìwé orin nìkan ló ń gíní ló ṣe torí káàdì gíní wọ́n mú lálágbà àwọn ọmọ àmọ́ ìkọjọ́ mélòó mélòó lálágbà tí wọ́n ń pariwo ojú òun rí tó lálágbà ojú rẹ̀ olórí

àpé gbà wípé ọba ọ̀fà kó kọlà. Ó kọ́ pé Rìṣẹ́l àwọn ọlọ́pàá kábíyèsí. wa wọ́n mú lọ sẹ́wọ̀n yẹn. Àdébẹ̀ a máa gbọ́ lẹ́nu àfọwà tí wọ́n lọ bẹ̀. Ṣé kàtà bí ìdíkì ìṣòro ṣe máa wù lọ́wọ́ ẹ̀wọ̀n abẹ́rẹ́ pani ẹ̀dáwọn èèyàn mọ̀ kó kú àbí èyí wọn lọ pé pèsè kan àbí ilé kan wọn ká ìpínlẹ̀ lẹ̀ abẹ́ lẹ́ni kò ní rọrùn wà ní kaná fún ọ wà sọ ó bá dàgbò mọ́kànlá àárọ̀ tí wọ́n jẹ́ kí ni àwọn ẹ̀ ń bọ̀ wá bí oṣù kan ọdún méjì wọ́n ní mà wọ́n wà jì lójú ó wà mú wa síta wọ́n wá tú ojú rẹ̀ kalẹ̀. Ẹ mọ̀ tẹ́tẹ̀lẹ̀. Àwọn àlékọ̀ ya àì ojú ọ̀dábọ̀nù, ojú òfòònù. Àwọn ọjọ́ ẹ̀rẹ̀. Ẹ lọ́wọ́ pípọ̀ àwọn ẹ̀yà wa sínú ẹ̀wọ̀n Israẹ̀l. Alẹ́bẹ̀ di Israẹ̀l pípọ̀ àwọn ẹ̀yà wa sínú Israẹ̀l. Wọ́n pe ẹ̀wọ̀n Kápẹ́sì àdìkan tí wọ́n kọ́ ní Afghanistan, inú ọ̀rùn ni wọ́n kọ́ sí. Òjò, òrùn bẹ́ẹ̀ ni Israẹ̀l wọ́n release on time to catch up for prison ó wá jáde ó wá pàdé bàbá rẹ̀ ó bu bàbá rẹ̀ lẹ́kọ̀ọ́ta tó báyìí ni ó wà lè jẹ bàbá rẹ̀ níbi tí kò mọ nǹkan fẹ́ ṣe dé ẹ̀mí rẹ̀ ti gbé mẹ́pa mọ́ ó sì rò pé ó ti tán ìfẹ́ni ó lè jáde bẹ́ẹ̀ ọtútù ya straight ẹ̀wọ̀n àwọn ẹ̀mọ́fìwé ti ní ẹ̀yìn dáyà ń ná mẹ́wọ̀n. Na'am. Dàáhùn lálìkà ṣùgbọ́n. Dàáhùn lálìkà ọmọ pẹ̀lú ẹgbẹ́ owó ìparun Ọba àdádọ̀ wà sọ́kùn pé Àmàlẹ́kànú wà ọmọ ṣùgbọ́n wà ìdá. Má pariwo ẹgbẹ́ kan lónìí. Àwọn ìṣẹ̀kẹ̀ bẹ̀rẹ̀ Wàdẹ̀rún ṣùgbúrọ̀rin kẹfìrọ̀. Báyọ̀ kan ló tó tẹ́rí ní ọ̀pọ̀. Ẹ̀rí kó tí ẹ̀ ẹwà ni, ọ̀dẹ́ kí ni, ó jí ìkù, ó nù, ń ta lè fi gbọ́ yé nù. Ìyẹn kí wà, mo kúrò, àmàlẹ́gbàdà, ṣe bó dẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ ni onírànran torí pé eléyìí tó wà yìí rìpáta ni rọ́gbàna hafifa alẹ́ wàkọ́ àkọ́lẹ́yà mẹ́la ìkàtà. Nínà làádá. Ìjọ tí àwọn ọmọ náà máa fi àwọn màláìkà ti ẹ̀ líìbù wa lọ́jọ́ kan. Àlẹ́ yìí náà

Ẹ máa pariwo ṣùgbọ́n kẹsí ọ̀. Èyí tó pọ̀ ní ni pé kò sẹ́ni tí ó gbọ́ yín. Ẹ pariwo ní òdèdè sàǹfààní. Ẹ pariwo pọ̀ ń pariwo tí iná ń jó wọn. ọlọ́run mọ́jọ́ ọ̀rọ̀ wọ́n tọ́ sílẹ̀ ọlọ́run láti jájújú olóòlòhùn awọ ara wọn bá jóná awọ bá jóná ọ̀rá oye ń dárò pé awọ ìyẹn ya ó ya mọ́lẹ̀ ọlọ́run mọ́jọ́ ìkẹlẹ̀ sí wa ẹni tó bá máa tẹ́ǹtẹ̀ ní bẹ́sọ̀ lọ èèyàn sùn lọ lóṣù mẹ́fà kò ráyè yíra padà egbò wa dé látara bẹ́ẹ̀dì wọ́n ní tó So, sábà pé tí máa ń jẹ lọ ẹ máa rò pé jẹjẹrẹ ó dàbí káńsà ti wá rẹ ni ó máa jẹ lọ ni ọba dàgbà wá yàtọ̀ sí wa ó ní bára yẹn ṣe ń jẹ àbẹ́lẹ́ dùnú dáńgá yẹra ha ó wà ní àwọn ọ̀mí máa ṣe kí ni àtún jẹ jáde. ìyẹn kúrò láàárẹ̀. kíyà yẹn ó fi lè bẹ̀rẹ̀ ń tuntun abẹ kójọ ìtàlànà wa tí èèyàn bá wọná ní ìṣẹ́jú kan alámọ̀jẹ́ dáadáa. a máa pé Ìbánu rí láyé, lẹ́ni mi ò mọ sẹ́ńsì ní adùn délé tó gbà. Ṣẹ̀rọ̀ tẹ́lẹ̀ máa ma adùn, yóò ní oṣù kí ni òun bá adùn. Òun ò mọ sẹ́ńsì ládùn yìí láyé délé tó gbádùn. Ó sì náà pátápátá ni. Ẹ̀rí tí tí wọ́n bá fẹ́ táwọn sọ́jà bá mú yàn, wọ́n lẹ́yìn òjì kà. Òjì ìdẹ́ni tí wọ́n ti tọ́jú ọ̀rẹ́ dáadáa ni. Nígbà tó máa mú pláyà tó máa yẹ ìkànnà ẹsẹ̀ rẹ̀. So èyí tí ò ṣe rí yóò wá máa sọ pé òun wà ní ọ̀dọ́ àwọn ìjọ ṣe. so ayé nù fún abẹ́sọ̀tà kìámà ayé yìí kéré kọjá kéèyàn máa rò pé gbogbo àgbàdùn ayé wò lè gbádùn òfin kàpà sí tó kà dẹ́dà tó o máa fẹ̀rù ó mọ́. لا تدعوا اليوم ثبورا Aláwọn ẹ máa pariwo ẹgbẹ́ kan lónìí o, ẹ máa pariwo ẹgbẹ́ tó pọ̀ náà. Wọ́n àbárí ka ọlọ́rọ̀. Àmìjànlá tó lọ oúnjẹ lẹ́bí wọ́n ilẹ̀ mọ́ta Fún ìrẹ́ ànábì sọ fún wa, àzáríkà ẹ̀yìnrò, fẹ́lẹ̀ yìí tí wọ́n wà nù rẹ̀ ìyà tó jẹ wọ́n, ẹ̀yìnrò sóhun ló dáa fún wọn ni, sẹ́yìn lóore fún wa, ẹ máa wò bẹ́rẹ̀ yóò, ẹ mọ̀ kí wọ́n bá bíyàn lérélé ìpínlẹ̀ ìpínlẹ̀ fi kàn. Adẹ́dà mọ̀ tẹ́lẹ̀ pé kò rọrùn fún wa, kò rọgbọ́ fún wa, kò rọ̀ wọ́n lọ́rùn, bí bàbá fìyàn ṣe yẹ̀yẹ́ pé tẹ́lẹ̀ yìí tẹ́ lọ́rùn ṣé èyí tẹ́ wọnú lẹ́yìn tó ti yàtẹ́ ìgbẹ́ ìtò tẹ́yìn lọ́rùn. Nínú ìmọ́dẹ̀ ẹ̀wọ̀ yìí àti tàbí àlìjánlẹ̀tùn hólídì tó á fi kún àtàlìjánlẹ̀ ìmọ́dẹ̀dẹ̀ ìwé oníkẹ́ Àdìsẹ́bẹ̀ yìí, Allah subhanahu wa ta'ala ní òun pàálí sí kalẹ̀ fún àwọn wo àwọn al-muttaqun, àwọn tí wọ́n páyà tóun, àwọn tí wọ́n tẹ̀lá ṣe òun, àwọn tí wọ́n jìnà sí mọ́ ṣe Ma'am. Àdìsẹ́bẹ̀ yẹn káàrẹ́ sí làhún àwọn muttaqun kí wọ́n yẹn nìkan ní ṣe káàlẹ̀ sí láhùn àwọn táàlì jẹ́lọ wọ́n jẹ́ sí wọn jàzá lẹ́sàn pé tí wọ́n ti láyé ajẹ́pẹ́ àlìjẹ́lẹ̀ kì ń sọ̀fẹ́ ẹ̀sán táàlì ni jàzá àbí máa yà mẹ́lú ẹ̀sán tó wọ́n ṣe láyé lọ́kọ̀ adára òfin fi wáwọ̀ sálìjẹ́nà àlìjẹ́lẹ̀ kì ń sọ̀fẹ́ ìrẹ́rù fún àwọn ohun àlìjẹ́nà láì má fẹ́ kírun láì má Àwọn bàtàlà ni mo fi wọ́wọ́ tó lè jẹ́mẹ̀ jáde. Ẹ̀sìn tí wọ́n ṣe láyé wà á sí yíyọ. Mo tún wá ṣe ní Màṣíyò àbẹ́ẹ̀dì fún wa. Ibi tí wọ́n padà sí, ibi tọ́kàn wó ti balẹ̀. Káàdà ti láwùn jàzà. Ajẹ́ ìṣẹ́ àlìjẹ́ náà ṣàdédé wá wọ́n ti ṣẹ́ dé bẹ́ẹ̀ ni. bá ọmọ ẹ̀mọ́ náà ti ṣiṣẹ́ dé wo. مثل هذا كان لكم جزاء وكان كعيكم مشكورا إن هذا الله أكتم على الجنة فما هو الجنة ọba dada wà lọ pé nà á dá káàlẹ̀ làkún jàzá á ẹ má rò wákàtí méjì kó má dìde láìpẹ́ èyàn ti gbàlù èyàn fọ̀rọ̀ gbọ́dọ̀ gbé àníyàn dáadáa tí ó kó bí kí ni tó wá lọ pé mo fẹ́ dé kí ni Ọlọ́run mi rẹ̀ ẹ̀sán wa láre. Ṣéyàn bá tó kó bí mi ten minutes wọ̀lú àyè Káàmẹ́ ti láwùn jàzá àn. Káàmẹ́ láwùn jàzá àn. Ọba ẹ̀sán ni. Jàzá Wìfáàkọ́, ọwọ́ lẹ́fẹ́ tó ń fẹ́ sán yìí, wìfáàkọ́, ẹ̀fẹ́ tó ṣe déédé, tí ó ṣe déédé tó bára yín mu. Àbábẹ̀bẹ̀ ní káàdá ti láhùn gbàgbá. Ó tẹ̀sẹ̀ kan, orí pé ọlọ́run bá dẹ́dà yín fẹ́ sán èso, ó bẹ́ ẹlẹ́kọ̀ọ́ sórí kẹ̀ṣe. Bẹ́ẹ̀ má wà láyé, gbogbo tí wọ́n bẹ̀rẹ̀ fọ́lọ́run bá fọ́, láàrùn kó jẹ ọlọ́run jẹ́ wa gbé mi. Bàbá bẹ̀rẹ̀, ẹ̀mẹ́yẹ ọ̀pọ̀lọpọ̀ lè ẹ máa rẹ̀ kò ṣe kí ni ṣé àkàtàdúà lásán ọlọ́run bí lọ mọ́kà lọ́dún yìí kò bá àbí àrígbé kò sí ìṣe fún wa ṣe bá gbà ta tọrọ yóò ṣe kí ni yóò fi kọ ládákalẹ̀ ni pé ẹrú mi ń tẹ̀mí láti bí ọdún méjì mẹ́ta táwọn fẹ́ lọ ájì mi ò sì kí gbà ó ti ń dùn lọ́kàn ẹ̀yin màláìkà ẹ máa fi kọ ládá fún ó bá bẹ̀rẹ̀ kámọ́ ọlọ́run yóò wá rí ó lọ lọ́kàn yẹn kò lọ yóò wá rí ládá yẹn kíkà ọmọ tí lè jẹ́ ìlú ọ̀sán wọ́n jẹ́ ìgbóhùn eré ọ̀nà ọbẹ̀ ní àsìkò kẹ́kí ìṣẹ́ báyìí kan sí ìṣẹ́ báyìí kan. ó ní mo báyìí kan bá ṣiṣẹ́ olóore. wa máa sí Ó fẹ́ràn máa ń rà lè jẹ́ mẹ́kún àtọ́gbọ́n wọ́n ní làhùn àwọn tó ń sọ yẹn ẹni pé kò lókó kánà wọn wọ́n ní làhùn àwọn pé mẹ́rùn àwùlà àwùlà ìlú tẹkùn ó làwọn olùkáyọ̀ ọlọ́run ó ní làhùn àwọn nìkan ní ìkàrà mi ti yàtọ̀ sí wọn. àwọn tẹkùn ó làwọn tí wọ́n tẹ̀lé tọ́lọ́ ní pọ́pọ̀ àti nígbè ní gbangba tí wọ́n bá dùn ọba aláàmì láàrùn yóò máa jẹ́ sí wọn. Láàrùn bí a máa yàṣà òun, wọ́n ni yóò máa jẹ́ sí wọn, máa yàṣà òun gbogbo tó bá fẹ́. Ọya, ẹjẹ́ àwọn dálára ayà ìlú ni o. Kọ́kọ́ adẹ́dà ti sọ fún wa, àwọn tàbá ní pẹ́sùn ní pátínà Kùránì wa, àwọn dálára rẹ̀ ṣe làhún máa yàṣà wọ́n lè jẹ́mẹ̀ láti rí gbogbo àbáfẹ́ láyé ń ta àbáfẹ́ òsì ń bí gbogbo ń ta àfẹ́ láyé ètí mo kò sí èlítù tàbá fún ẹ wọ́n máa jẹ́gí wọ́n máa mánéjì ẹ̀ kò sí mánéjì lébo lálẹ́ jẹ́nà máa whatever you call for whatever you desire whatever your desire may be gbogbo tó bá wọ máa rà لهم فيها ما تشتهي أنفسهم وتلذ الأعين أتقال ما تشتهي الأنفس gbogbo tẹ́lẹ̀ rẹ̀ máa ń fẹ́ kí gbogbo tẹ́lẹ̀ èèyàn fẹ́ láyé lórí ti gbogbo ní pé a kọ̀ fún ẹ̀mí wa lórí ti ń fẹ́ láyé tó dájú yóò dáwọ́ pátá lónìí sọ fáwọn ọ̀dọ́ ẹ̀mí tí a bá ilé ṣe sùúrù àlìjáná oníbẹ̀rẹ̀ ó jẹ̀ sí níbi tí ẹ̀ ti ní gbàgbọ́bọ́lá níbi tí ẹ̀ ti ní kọ́nira àmọ́kẹ́ yóò ṣe ń torí tọ́lọ́ ó rí pé n tó wù yí ẹ̀ rí ṣe láyé ó wu obìnrin mọ́mìnrin kó dé kíni kò rí ṣe láyé kó wá jẹni tó kó rẹ̀ ní kàmá mára èèyàn máa lọ ẹlẹ́rí bí ìyà bí ìyà tó máa ṣẹ́ ẹ̀gbọ́n láì ah, ní ìní ṣẹ́ ẹ̀gbọ́n lórí àwọn obìnrin láàrin ẹ̀ṣẹ̀ ìtàn ọ̀jì ọlọ́run mọ́jẹ̀ níbẹ̀ wọ̀ ẹ mọ̀ pé ó wu ẹ̀mí rẹ̀ àmọ́ kò sí kíni kò gbà fún ó bá wa ní n tó wù ọ́ láyé ó kọ̀ fẹ́mi rẹ̀ ó bá bá lè jẹ́nà má tẹ̀sẹ̀ ìlà àwùkùsù gbogbo fẹ́mi rẹ̀ bá wọn fẹ́ má bèrè láì. àjẹsáwó mi ń jíṣe àmẹ́ bó ṣe máa ń tan rẹ̀ fanu ṣé ara ni ọlọ́run ní jowó àrámù ajẹ́ pé ewu ẹrú tẹ̀ tó bá dá lè ṣe àmọ́ ọlọ́run yóò di olówó ńlá kò jẹ́ àrámù láyé ó yẹ bá ń tẹ́rì làwọn máa ń rẹ̀ṣẹ̀ àwọn ọ̀nà sí ìhà ọ́rìdì ọlọ́run gbogbo tó àmà ń fẹ́ yóò máa jẹ́ sí wa ọ́rìdì ẹ̀ntàrì ẹ̀tàrìtì àmọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà. Bẹ́ẹ̀ni àrọ̀ pípa wá dámà kúrà. Ẹ wá máa gbọ́ àlọ́sọ̀ wàhálà wa tààlà kọ́kọ́ ó lè balẹ̀ àti gbogbo ọ̀nà tí ń gbọ́ wa. Ó ní káànà, ó ní tí mo sọ yẹn, ẹ má rò pé bẹ́ẹ̀ ni o, òkà kékeré bẹ́ẹ̀ o, káànà àlà àrọ̀ bìkì ẹ̀dá ànábì ọlọ́run ṣe lọ́rọ̀ èèyàn fún rárá rẹ̀ mẹ́sàn-án àti ẹbí ní tuntun ìyẹn ni pé bàbá dàrú kí á mọ̀ ọlọ́run àwọn múmi ní òdòdó tún sọ fọ́nà pé wọ́n kànà wà á sì náà máa wà á lè tànà àláró àwọn ànábì rẹ̀ ànábì kà fún wa ó láàmìyàwó bíi twenty ọlọ́run mẹ́rin ni mo kọ́kọ́ láyé o sixteen fẹ́ẹ́ dùn kọ́ sixteen fẹ́ẹ́ dùn wọ́n á ti máa wà àdìkà hùn ọlọ́run tí ọmọ pàdé ṣẹ́kìn fún wa ọlá kọjúlà fún wa ilé tẹ́kútù kẹsàn ni mo ní kí n tó kò láyà àpàdé wọn tẹ́sí ìfún àbí ọyá ilé òní mẹ́rẹ̀ ṣàwò sáàdà aláàrọ̀ bíkà wá ẹ̀dà ọlọ́run ni ó ti dàdéhùn fún mi mẹtìrúnà tí màá pín láyè kẹ béèrè àti tí nígbà mẹ̀lẹ́kà béèrè lọ́wọ́ fún yín àwọn mẹ̀lẹ́kà mi hàn tó yẹ bí hàn tó bá mẹ̀lẹ́kà wọn tó fi rọ́bà náà وآتهم ما وعدتهم ومن صلع من آبائهم وأزواجهم وذرياتهم كيف أنكم àwọn ọ̀ràn ọtí tàbí ìfún aláyé wọ́n ṣe sùúrù fún wọn ní o ìyàwó wọn tí àwọn náà bèèrè fún wọn o fún àbàbà wọn fẹ́ fún wọn o fún àwọn ọmọdé ọmọ wọn fọ́n ṣe fún wọn tí wọ́n fà ní òtò ajẹ́gbẹ́ granted آتنا ما وعدتنا على ولا تخزنا يوم القيامة اللهم اجلس يوم القيامة لك لا تخلف الميعاد Ọlá àmà ìpé ọba tí kí yà dẹ̀rùn yọ, ìyàdẹ̀wò sínú òṣèṣì rẹ̀, kò rẹ̀ sínú òròyìn rẹ̀, àtẹ̀kájà lè kó lórí àdéhùn táwọn náà bọ̀ درهم